كما ينبغي بجلال وجهه وعظيم سلطانه ẹgbẹ́ bó ṣe tọ́ sí ọlọ́run bá nínú gbígbẹ́ ọgbọ́n àti ti tóbi ẹ̀ a jẹ́rìí pé anábì sallallahu alaihi wa alihi wa sallam ẹ̀rú sí ọlọ́run bá <clears throat> òjíṣẹ́ ọlọ́run bá ní àtọ̀rọ̀ àlékún kí ọlọ́run bá ní ọlọ́run bá àti orí ajẹ́jẹ́ tán rẹ̀ fún aṣíwájú ẹ̀dá anábì sallallahu alaihi wa sallam olùkọ́ àgbáyé àti àwọn ará ilé àtàwọn sọ̀hábà àti gbogbo ẹnì wa náà tí a ń tẹ́lẹ̀ lànà anábì sallallahu alaihi wa alihi wa sallam àjẹ́rìí pé lè tó fi ń jódodo jù nínú ọ̀rọ̀ náà ni ọ̀rọ̀ náà Allah subhanahu wa ta'ala ilé tí ó sì fi ń lórí jù nínú ìlànà ọ̀nà ìlànà nàbí sallallahu alayhi wa sallam ilé tó fi ń burú jùlọ nínú àlámọ̀rí òun náà ni àwọn tuntun tí àwọn èèyàn gbé wá sínú ẹ̀sìn tí kò sí ní ìbámu sí bí àwọn ẹni ṣáájú bí wọ́n ṣe ṣe ìsìláàmù wọn dájúdájú gbogbo àwọn tuntun yìí òun wọ́n ń pè ní bídà àdádálẹ̀ nínú ẹ̀sìn dájúdájú gbogbo bídà àpáta gbogbo àdádálẹ̀ àánú ni gbogbo àánú sì ní inú náà ni máa ń gbìyàn lọ kí ọlọ́run Allah subhanahu wa ta'ala kí ó sọ ẹnìkọ̀kan wa kúrò níbi ìyà náà nílé ayé àti ní ọjọ́ gbẹ̀dẹ̀ al-qiyama àkí gbogbo ẹ̀yin ọmọ ìyá wa jákèjádò gbogbo ibi tí ọlọ́run Allah subhanahu wa ta'ala ti ń kádàrà kí ẹ máa gbọ́ wa ní dídí àsìkò yìí wípé assalamu alaikum wa rahmatullahi wa barakatuh kò pamọ́ sí ẹnì kọ̀ọ̀kan wa wípé eléyìí ni silsilatu tasjilati dari salafiya àwọn recordings daru salafiya eléyìí tí ó máa ń tẹ̀lé ara wọn tí ó jẹ́ ojú ẹnì kọ̀ọ̀kan wa tí kò kí ń ṣe àyíma fún olóko wa wípé àfojúsùn Daru Salafiya lórí àwọn tasjilat wọ̀nyí lórí àwọn recordings yìí tí a máa ń gbọ́ nígbà tí ó bá ṣe kókó báyìí òun náà ni láti tàmálẹ̀ sí ẹ̀sìn wa nínú àwọn nípa àwọn nǹkan tí àwọn èèyàn tí wọ́n ń tan ìrújú káàkiri lórí ẹ̀ liyakuna nasu ala bayyinatin wa ala basiratin min amri dinihim kí àwọn èèyàn ká lè ìmọ̀ tí ó yè kooro nípa àlámọ̀rí ẹ̀sìn wọn. Dáwù Salafíyà a máa ń ṣe àwọn ìdánilẹ́kọ̀ọ́ yìí nítorí àti tún ìpìlẹ̀sìn ẹnì kọ̀ọ̀kan wa ṣe kí ìpìlẹ̀sìn wa kó lè bà lálàáfíà kó dẹ̀ lè bá jọ ti àwọn ẹni ìṣáájú a máa ń dè wá adé máa ń so wá papọ̀ ní gbogbo ìgbà pẹ̀lú àwọn ẹni ìṣáájú a ò kí ń fẹ́ ká já lẹ́yìn wọn rárá nítorí wípé ìtẹ̀lélànà wọn ìmọ̀rin ojú ọ̀nà wọn ìdẹ́ra wa pẹ̀lú ìmọ̀jáde kúrò lójú ọ̀nà wọn òun náà lèyàn lè fi sórí rẹ̀ yé àtẹ́jọ́ gbẹ̀dọ̀ kìyàmà nítorí pé lan yusliha akhira hadhihi al-umma kama qala malik bin anas rahimallahu ta'ala gẹ́gẹ́ bí alimam malik bin anas rahimallahu ta'ala bá wípé nǹkan kan ò lè tún ìgbẹ̀yìn àlùmọ yìí ṣe illa bima salaha bihi awwaluha àyàfi pẹ̀lú nǹkan tí ó jẹ́ in tí ó tún àwọn ẹni ìṣáájú ṣe nǹkan tí àwọn ẹni ìṣáájú fi jẹ́ ẹni re nǹkan tó tún ẹ̀sìn àwọn ẹni ìṣáájú ṣe òun náà nìkan tó lè tún ẹ̀sìn àwa ẹni ìgbẹ̀yìn ṣe nǹkan kan ò lè tún ẹ̀sìn àwọn ẹni ìgbẹ̀yìn ṣe àyàfi nǹkan tó tún ẹ̀sìn àwọn ẹni ìṣáájú ṣe so a àwọn èèyàn ó dẹ̀ máa wà nínú orí wọn níyẹ wọn nígbò lẹ́ni tí ó mọ̀ wà nínú orí nígbà tán bá sì ń jẹ́ ọmọ aláàkíkọ̀ ẹ̀sìn tó ti pẹ́ ẹ̀sìn tó ti gbó ẹ̀sìn tí ó jẹ́ sin àwọn ẹni àkọ́kọ́ nígbà tán bá ń jẹ́ ọmọ ìgbà yẹn náà ni wọ́n máa jẹ́ ẹni rí tó yé nítorí pé inna nattabi'u wala nabtadi' waqad kufina na inna nattabi'u wala nabtadi' hmm? àwa a máa tẹ̀lé lànà àwọn ẹni ṣáájú ni àwọn onídá tuntun lẹ̀ tó yé àdẹ̀ ní máa yẹ à ní máa gbò lẹ́ni tí ọmọ wà nínú orí nígbàtí a bá wà lórí ìlànà yìí tó yé báyìí sìn so bẹ́rẹ̀ bí Abdullah bin Mas'ud ṣe sọ àti nínú ẹgbàá mi tó ní ittabi'u wa la tabtadi'u faqad kufitum ẹ máa tẹ̀lé lànà àwọn ẹni ṣáájú ni ẹ má dáadáa lẹ̀ tuntun nínú ìlànà tẹ́ ẹ máa fi ṣe ìsìláàmù kalẹ̀ nítorí pàwọn ẹni ìsáájú ti tó yín nínú ẹ̀sìn yín lẹ́ni tẹ́ máa wò kọ́ṣe so ilé ìbáraẹni jẹ́ pé dáwò sàlàfíà ní tá a máa ń mójútó òun náà ní báwo la ṣe fẹ́ wà àìlẹ̀ jáda báwo la ṣe fẹ́ wà ní orí ìlànà àwọn ẹni ìsáájú tá a dẹ̀ serious lórí ẹ̀ tí a ò dẹ̀ ní já kúrò lẹ́yìn wọn òun náà nìkan tí a máa ń ṣe àwọn kan ti wá dé òde lónìí àwọn àjẹ ìyáwó sàlàfíà àwọn náà ń pe àwọn ní ẹni tí ó ń rìn lànà sàlàfíyà àwọn náà ń kira wọn ní sàlàfíyùn ní ìpàpẹ̀mára lásán tí kò sí òdodo fún àwọn tí ń pàpẹ̀mára sàlàfíyà ṣe pọ̀ dáadáa tí wọ́n náà mà kódà nínú àwọn tí ò rúwa lójú tó bá kìí pé tàwọn ẹni tí à ń sọ̀rọ̀ lórí wọn ìfẹ́ rúwa lójú bóyá nítorí àwọn ìfẹ́ àti ìbátan jẹ́ tí a ti gbàtàn jẹ látara wọn bóyá bí tẹ́ ti kẹ́kọ̀ọ́ àti ní tí wọ́n fi ń rúwa lójú tàfihàn pé bọ́yá wọ́n wà lórí sàlàfíà tó bá tiẹ̀ fẹ́ rí wa lójú ṣe bí asáàmà ti jàbàtà dájú dáadáa pé jàbàtà náà ń pè rẹ̀ ní sálàfí bẹ́ẹ̀ ni àwọn ọmọlẹ́yìn rẹ̀ náà ń pè rẹ̀ ní sàlàfí yìí kódà wọn a tún máa làkọ́bà ara wọn bẹ́ẹ̀ wọn a tún máa fi ra wọn wọn a tún máa fi ṣe àpèjẹ́ fúnra wọn pé ẹ̀rí nínú wọn tí wọ́n máa jẹ́ sálàfí sálàfí tó túmọ̀ sí pé àwọn jàbàtà wà lórí sàlàfí yàbí gbogbo ẹnikẹ́ni tí ẹ̀sìn bá dàrú mọ́ lọ́wọ́ tí àdáwò bá bá nínú ẹ̀sìn ni ó níyèméjì lórí páwọn sàlà àwọn jàbátà ò sí lórí sàlàfíà ó ti yé ọlọ́run bá mọ́jì kí ìyẹ̀fẹ̀rẹ̀ bá wa ọlọ́run bá dìkíra mọ́jì kẹsìn dàrú wọn lójú na'udhu billahi min al-hawli ba'da al-kawr abẹ́lọ́wọ́ Allah subhanahu wa ta'ala kó sọ wa kúrò bí àpadà sí ibú lẹ́yìn tí ọlọ́run bá dìkíra ti fi ẹ̀ṣẹ̀ wa lé náà tọ́lọ́run bá bẹ́ẹ̀ náà ni yàtọ̀ fáwọn jàbátà yà àwọn àjẹ̀yàwó sàlàfíà pọ̀ gan lásìkò wa yìí táwọn náà tí wọ́n ń pera wọn ní salafiyun kadban wazura ní irọ́ ní èké tí wọ́n ò sí lórí salafiya rárá náà ilé báyìí ni ò ní mú wa dákẹ́ lórí àwọn nǹkan tí àwọn yìí tí wọ́n ń pèpè sí àwọn du'atu islah du'atu al-islah àwọn yóò mọ̀ pẹ̀ra wọ́n mọ̀ pèpè wọ́n dẹ̀ máa sọ yí pé àwọn fẹ́ táwùjọ ṣe ni àwọn fẹ́ táwùjọ ṣe ni ṣìáàrù wọn akọmọ̀nà wọn tó sì máa gbé dání táwọn èèyàn máa fi mọ̀ wọn òun náà ni pé àwọn ilé ìfẹ́ táyé ṣe àwọn ilé ìfẹ́ táyé ṣe ọ̀bàyéjẹ́ dẹ̀ ni wọ́n gbogbo nǹkan tó lè báyé jẹ́ òun náà ni wọ́n ń pèpè sí àwọn ìlànà tó yàtọ̀ sí lànà àwọn ẹni àná òun náà ni wọ́n ń pe àwọn èèyàn sí náà eré táwa ń bá lọ òun náà ni ẹnìkan nínú àwọn du'atu yìí nínú àwọn olùpèpè yìí ó sọ̀rọ̀ kan ní ọjọ́ jumaa tí ṣe ọjọ́ kẹẹ̀ẹ́dógún oṣù February tí a wà yìí tí ṣe ọjọ́ ìdìbò ilégbìmọ̀ asòfin àgbà àti ààrẹ ó kù ọ̀la kó tó di péjọba padà sùn síwájú gẹ́gẹ́ bí gbogbo àṣemọ̀ yìí pé ìjọ sabt ọjọ́ Saturday tí ṣe ọjọ́ kẹrìndínlógún oṣù February tá a ni ìjọba ti ṣáájú kéde wípé ìdìbò ìyàn ààrẹ àti ilégbìmọ̀ asòfin àgbà yóò wáyé àti gbogbo wa sì ti gbáradì tàbí ti di ẹ̀mí wa lámúre pé ìjọ tí ó wáyé ni ní bẹ́nu wa tó gbáradì pé òun fẹ́ lọ dìgbò lọ́jọ́ yẹn ní sì bẹ́nu wa tó gbáradì wípé òun ò ní dìbò ìgbáradì tiẹ̀ ni pé ó fẹ́ di ẹ̀mí ara rẹ̀ lámúre dáin pé òun ò ní bá wọn jáde òun wọ́kàn wà nù lé òun òun máa jẹun sọ òun ó sì máa ṣe àwọn ojúṣe tó yẹ kóun ṣe gẹ́gẹ́ bí mùsùlùmí nínú ilé òun ó sì máa ṣàǹfààní fáwọn ará ilé òun ìgbáradì tiwọn nìyẹn wọ́n tún gbáradì látara pé àwọn ò ní jáde torí pé ìjọba ti ní ká má jáde lọ́jọ́ yẹn àyàfi ìgbà tán bá tó fún wa ní yọ̀ǹda pé jáde alùsùnẹ̀tì wal jama'a sì ni àwa máa ń gbọ́rọ̀ síjọba lẹ́nu nínú manhajú alùsùnẹ̀tì wal jama'a ìlànà alùsùnẹ̀tì wal jama'a ni ká máa tẹ̀lé àwọn aláṣẹ wa ká máa gbọ́rọ̀ sí wọn lẹ́nu a lè disagree pẹ̀lú wọn a lè yarí pẹ̀lú wọn a lè má gbà pẹ̀lú wọn lórí ọ̀nà tí wọ́n ń gbà dé ipò aláṣẹ yìí nítorí pé ọ̀nà tó tako ṣẹ̀ríà ni a sì lè má kàn wọn lọ́wọ́ lórí ẹ̀ ṣùgbọ́n tó bá ti débẹ̀ tán wọ́n ti dọ̀rọ̀ àyànlé wa lórí ká máa tẹ̀lé wọn nìyẹn wọ́n ti di lórí ilé wa lórí ìyẹn gbogbo ọ̀nà tá bá gbà mm. so gbogbo ẹnikẹ́ni tí ò bá gbàgbọ́ yẹn tán pè ní sàlàfíà bó ṣe rí nìyí náà nítorí ẹ̀ àti àwa kan ti di ẹ̀mí ara lámùrí pé àní takò àṣẹ ìjọba lọ́jọ́ yẹn pẹ̀lú jíjáde àní jáde àní lọ́bi iṣẹ́ wa lọ́jọ́ yẹn àwọn tí ń dáṣẹ́ wọn ṣe wọ́n ti gbẹ̀mí ara wọn ní àmùrè pé àwọn ò ní lọ síbi iṣẹ́ lọ́jọ́ náà ní ìtẹ̀láṣẹ ìjọba so kámúgbàgbé wípé tíjọba bá ń pa wá láṣẹ tó bá ti dáa tí ọ̀tà kò tọ́ lọ́wọ́ bá títọ́ ọ̀tà kòtà mẹ́bí tí èdè sàkótọ́ àṣẹ tó takò ẹ̀sìn ọ̀rọ̀ yẹn ní ká máa tẹ̀lé wọn ṣùgbọ́n tó bá ti ń pa wá láṣẹ tó takò tẹ̀sìn bí ká lọ dìgbò à ní tẹ̀lé wọn so nítorí ẹ̀ ó wà nínú hadith sí alimọ́ muslim gbà wá nínú sahihu wọn nínú kitabu imara wípé fa in umira bi ma'siyatin fala sam'a wala ta'a a máa tẹ̀lé àwọn aláṣẹ wa a máa gbọ́rọ̀ sí wọn lẹ́nu ma lam yu'mar bi ma'siyatin nígbà tí wọ́n bá ti pa wá láṣẹ tó takò tọ́lọ́wọ́n ba gẹ́gẹ́ bí ká lọ dìgbò fáyín umiro bí máa síyàtí tọ́bá ti wá pàwọ́ láti ẹ̀kọ́ takùtọ̀ lọ́wọ́ bá bí títí dìgbò yìí fálà sàmà àwọ́dà tọ́ àní tẹ̀lé wọn lórí àṣẹyìn tó ká dìgbò ọ̀takùtọ̀ lọ́wọ́ bá tànẹ́bí sallallahu alaihi wasallam àní tẹ̀lé wọn lórí ẹ̀ ṣùgbọ́n so a ní ìpèsè kalẹ̀ àti ìgbé ara dì àti ìdẹ̀mí ara nílámòrè fún ọjọ́ sábtì yìí ẹnìkan nínú àwọn olùpè láwùjọ wa àdá ọlọ abẹ́lọ́wọ́ Allah subhanahu wa ta'ala kó bá fi olùbánisọ̀rọ̀ ìmọ̀nà ẹni sọ̀rọ̀ ní ọjọ́ júmọ́ àti ìsì ọjọ́ kejì àti ìsì ọjọ́ ìdìbò kọ̀lá tí ìjọba kéde tẹ́lẹ̀ fún olùkọ́ sọ síwájú yìí wípé kí àwọn èèyàn kan gbáradì láti lọ di ìgbò ó sì mú àwọn ìrújú wá lóríṣiríṣi lórí fi nǹkan yìí múlẹ̀ bí lọ dìgbò ẹni sì ni wọ́n fi àwọn ìpèníjà kan àti àwọn ẹ̀sùn kan wọ́n fi wọ́n fi lọ́lẹ̀ nínú ìbánisọ̀rọ̀ yìí tí kò ní jẹ́ àti ó jẹ́ ọ̀ràn yẹn lórí wa kí a sọ̀rọ̀ lórí ẹ̀ tí ó sì ní dákadákẹ́ lórí ẹ̀ so àwọn ẹ̀sùn wọ̀nyí àtàwọn ìrújú tó wà nínú ọ̀rọ̀ tí olùbánisọ̀rọ̀ yìí sọ yìí mo ti mú wá nínú késẹ̀tà lákọ̀ọ́kọ́ mi ò ní padà síbẹ̀ mọ́ mo yìí sì fèsì lórí àwọn apá kan nínú ẹ̀ tí mi ò ní padà síbẹ̀ mọ́ mú rọ ìwọ olùgbọ́ mi ní dèdé àsìkò yìí tó bá yẹ pé lélà àkọ́kọ́ ọ̀rọ̀ tí ó máa gbọ́ lórí ìbánisọ̀rọ̀ yìí àmà rọ ìwọ olùgbọ́ yìí láti lọ gbọ́ta lákọ̀ọ́kọ́ dáadáa kí o lè bá ní ìmọ̀ tó kún rẹ́rẹ́ àti àgbọ́yé tó kún kẹ́kẹ́ lórí ọ̀rọ̀ yìí kí o má bá sí ọ̀rọ̀ yìí gbọ́ àbí kí o má bá gbọ́ apá kan dá apá kan sí àmà rọ wa kí a lọ wá alákọ̀ọ́kọ́ yẹn mi ò ní padà síbi àwọn tí mo ti sọ bí alákọ̀ọ́kọ́ yẹn mọ́ torí kò ní sí àlàkàyè níbi repetition ká máa sọ nǹkan ní àsọtúnsọ ní àsọpààrà àwọn èèyàn fẹ́ kẹ́kọ̀ọ́ tuntun ni wọn ò fẹ́ tún máa padà sẹ́yìn mọ́ wọn sì máa dúró sójú kan so tuntun yẹn láàmú lọ nítorí ẹ̀ so tí n bá ń sọ àwọn ọ̀rọ̀ kan so ẹni tí ó gbọ́ yé dáadáa lẹni tí ó bá ti gbọ́ ta lákọ̀ọ́kọ́ so wọ́n tó bá ti rí pé mo ti ń sọ àwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan tí ò yí ọ màá yí kó ti bùkátà sí pé lọ́gbọ́ ti àwọn alákọ̀ọ́kọ́ nìyẹn náà ẹni yìí kó àwọn àrújú ẹni dẹ̀ sí àwọn ẹ̀sùn kan ẹni dẹ̀ parọ́ mọ́ àwọn olùmọ̀ ilé tó jẹ́ sí pé òun náà làwọn yàn nàná lọ àwọn olùmọ̀ tí wọ́n parọ́ mọ́ òun náà ni asheikhul alamatul walid almuhaddith alalbani rahimallahu ta'ala wọ́n ní bàbá wa tí mo dárúkọ wọn yìí wọ́n ní wọ́n fara mọ́ pé ìdìgbò yìí tó tọ́ ni wọ́n ní bákan náà asheikhul alamatul walid alfaqih ibn Uthaymin rahimallahu ta'ala wọ́n láwọn náà fara mọ́ pé ìdìgbò yìí tó tọ́ ni àti asheikh al'allamatul faqih alwalid bin baz rahimallahu ta'ala bàbá wa tí mo dákọ̀ iná wọ́n láwọn náà fara mọ́ pé ìdìgbò in tọ́tọ́ ni so bákan náà wọ́n ní majma'ul fiqh islami àwọn láwọn náà fara mọ́ pé ìdìgbò nǹkan tó tọ́ ni so wọ́n sì ní àwọn tó bá sọ pé àwọn bàbá yìí padà kúrò lórí ọ̀rọ̀ yìí ń pa mọ́ bàbá yẹn kó mú bí tí àwọn bàbá yìí kúrò wá so ilé làwọn fi ń mú wá sọ̀rọ̀ sheikh albani rahimallahu ta'ala ni àti wa mẹ́nu lé tí a ń bá lọ níbi ìbánisọ̀rọ̀ wa lákọ̀ọ́kọ́ nínú silsilatul huda wan nur à nínú salafiya so bẹ́ẹ̀ náà ni mo ìsìn ṣe sọ yẹn náà mi tún ṣàṣìṣe nítorí pé ọ̀rọ̀ tí a ń ka ọ̀rọ̀ sheikh huda wan ni ọ̀rọ̀ yẹn wà so èyíkéyìí tí n bá sọnu méjèèjì kẹmọ̀ pé so àwọn kan jẹ́ sí pé n tí mo gbàdérò kọ́ ni mo wí pé jẹ́ kí nǹkan tí mo sọ yẹn sọ ni naam ó níbi tí a bá ọ̀rọ̀ Sheikh Al-Albani rahimahullahu ta'ala ó níbi tí a bá dé ibi tá a bá dé yẹn ibadallah ibẹ̀ náà ni a ti tẹ̀síwájú ní òní yìí inshallah kareem títí débi tí ọlọ́run bá Allah subhanahu wa ta'ala bá tún gbà wá láyè kí a tún ríyànjú dé ní òní yìí naam tó sì jẹ́ sí pé lẹ́yìn rẹ̀ inshallah kareem a tún máa bá àlàyé lọ ní ìfọ́síwẹ́wẹ́ lórí ọ̀rọ̀ Sheikh Al-Albani rahimahullahu ta'ala kí ó lè bá yí ẹnì kọ̀ọ̀kan wa yí pé nǹkan tí Sheikh Al-Albani rahimallahu ta'ala tí wọ́n ń sọ nǹkan ni olùbánisọ̀rọ̀ yìí ń sọ lójijì so nǹkan olùbánisọ̀rọ̀ yìí ń sọ so olùbánisọ̀rọ̀ yìí ti sọ àwọn ọ̀rọ̀ kan tí Sheikh Al-Albani sọ tó ti bá yín sìn so eré tó yẹ pé yóò jẹ́ kí ọ́sọ́dọ̀ ọ̀ràn kí á kà sí wa létí nǹkan tí Sheikh Al-Albani sọ ká lè bá a mọ̀ ǹjẹ́ nǹkan tí Sheikh Al-Albani pèpè sí ní tí wọ́n gbàgbọ́ ní tí wọ́n délé lórí nǹkan tí dáhà wọn tó dúró lé lórí náà ni nǹkan tí dáwà olùbánisọ̀rọ̀ yìí dúró lé lórí bí kò ń ṣe bẹ́ẹ̀ rárá rárá àbó ṣe ń wù kó mọ̀. so àẹ́rí pé eléyìí táwa ń ṣe àwa ń ọ̀rọ̀ Sheikh Al-Albani ni so ẹni tó sì bá wa sọ̀rọ̀ nínú ìbánisọ̀rọ̀ tí kò ju bí ìṣẹ́jú mẹ́fà lé díẹ̀ lọ àwọn òkà ọ̀rọ̀ Sheikh Al-Albani rahimahullahu ta'ala òkà wọ́n kàn fẹnu wí pé albani rahimahullahu ta'ala wọ́n wà lórí pé ẹ̀tọ́ ni ká dìgbò ni bó tilẹ̀ já sí wípé wọ́n ti ka ọ̀rọ̀ Sheikh Al-Albani yìí rí nínú ìdánilẹ́kọ̀ọ́ wọn kan tí wọ́n ṣe ní orí àkọ lórí àkọlé Islam and politics wọ́n ti ka ọ̀rọ̀ Sheikh Al-Albani yìí rí ń bẹ̀ wọ́n dẹ̀ tún ti ṣáájú kárí náà nígbàtí election kan fẹ́ wáyé ní Kwara State nígbà yẹn tí obìnrin fẹ́ jẹ olórí tí kan nínú àwọn olórí láwùjọ wa yìí tó jẹ́ bàbá kan tí ó jẹ́ bàbá tí ó ń darí òṣèlú láwùjọ wa yìí tó fa ọmọ rẹ̀ obìnrin kalẹ̀ nígbà yẹn so wọ́n ka ọ̀rọ̀ Sheikh Al-Albani yẹn náà nígbà náà so bóyá tó wọn bá padà síbẹ̀ mọ́ nísìn bóyá nǹkan tí ò jẹ́ ká padà síbẹ̀ mọ́ náà ni pé bóyá wọn ti kárí tẹ́lẹ̀tẹ́lẹ̀ so a ò rí wọn bú níbi eléyìí báyìí nítorí pé àwa náà ti mọ ọ̀rọ̀ tí wọ́n ń ṣe ìtọ́ka sí so àṣùgbọ́n ọ̀rọ̀ tó ń ṣe ìtọ́ka sí yóò nídìí kí a ka gbogbo ẹ̀ papọ̀ pẹ̀lú àwọn ọ̀rọ̀ míì náà tí ó jáde látọ̀dọ̀ bàbá wa olùmọ̀gbani Al-Albani rahimahullahu ta'ala tí a kà sí ti gbọ́ ẹnì kọ̀ọ̀kan wa níṣin inshallah al-karim níbi tí a kàdé náà mo ní ọ̀rọ̀ yìí a bá nínú kíṣẹ́ ti Sheikh Al-Albani rahimahullahu ta'ala tán pè ní silsilatul huda wan nur silsilatul huda wan nur eléyìí tá a wá ń kà lọ nínú kíṣẹ́ ti yìí òun náà ni kísẹ́ẹ̀tì 381 kísẹ́ẹ̀tì 381 nínú sísílátùl húdà wan nur òun náà ni à ń kà tí a ti ń gbé ọ̀rọ̀ Sheikh Al-Albani tí a ti ń gbé yẹ̀wò naam ibi tí a dé wọn náà níbi tí Sheikh Al-Albani rahimahullahu ta'ala tó ti ń sọ yí pé anabi sallallahu alayhi wa sallam nígbà tí ó dé àwùjọ kò bá wọn dá sí ọ̀rọ̀ òṣèlú rárá so bí kò bóyá ní pé anabi sallallahu alayhi wa sallam ó mójútó ànábì ń pèpè sí kẹ́límẹ̀tù tawhid so ànábì ò bá wọn dá sóṣèlú so yé báyìí sìn so ibẹ̀ ni Sheikh Al-Albani tí wọ́n ń bá lọ nínú àlàyé tí a bá lọ gbọ́ kíkẹ́ta lákọ̀ọ́kọ́ mú jí sáwọn àlàyé táwọn àlàyé tó kún rẹ́rẹ́ lórí ọ̀rọ̀ yìí dáadáa tá a fi gbọ́ yìí so nǹkan tí bàbá wa Al-Albani tí wọ́n ń sọ mo ti mú wá dáadáa so tí mi ní padà síbẹ̀ mọ́ ibi táwa tẹ̀síwájú lónìí inshallah al so òun náà ni pé لقد استمر النبي صلى الله عليه وسلم كما تعلمون جميعا ثلاثة عشرة سنة وني النبي صلى الله عليه وسلم أم تسواجو أسين بيبي ني أي درو kí kí àti ọlọ́run àbá kọ́ máa bá gẹ́gẹ́ bí gbogbo yín náà ṣe mọ̀ àwọn tí wọ́n bá sọ̀rọ̀ àwọn ọmọ akẹ́kọ̀ọ́ ni lọ́dọ̀ Sheikh Al-Albani gbogbo wa náà tí a jẹ́ ọmọ akẹ́kọ̀ọ́ náà tí àwa náà tí a ń gbọ́ dáwà gbogbo wa náà ti mọ̀ yí pé anabi sallallahu alaihi wasallam tẹ̀síwájú anabi ò dúró lórí máa pèpè rẹ̀ gẹ́gẹ́ bí wá ṣe mọ̀ fún odidi ọdún mẹ́tàlá wa huwa yad'u an-nas wa huwa yad'u an-nas ila at-tawhid anábì ń pe àwọn èèyàn lọ síbi ìjọkan oṣù ọlọ́run Allah subhanahu wa ta'ala fún odidi ọdún mẹ́tàlá láì bu nǹkan kan la anábì fi ń pèpè yìí wa fi athna'i hadhihi as-sinin ní àwọn ọdún mẹ́tẹ̀ẹ̀tàlá tí à ń wí kana yurabbihim alayhi salatu wassalam anábì a máa rí àwọn ala ainihi bil akhlaqi islamiyya ó ń rè wọn lórí àwọn ìwà Islam àwọn ìwà tí Islam pèpè sí àti àwọn ìwà tí Islam pèpè takò lànàbí ń rè wọn lé lórí pé ẹni tó bá fẹ́ jẹ́ mùsùlùmí àwọn wàbáyé àwọn wàbáyé lọ́gbọ̀dọ̀ mọ́ sí lọ́gbọ̀dọ̀ mọ́ ní pẹ̀lú ọlọ́run bá subhanahu wa ta'ala lọ́gbọ̀dọ̀ mọ́ ní pẹ̀lú ànábì ọlọ́run bá lọ́gbọ̀dọ̀ mọ́ ní pẹ̀lú tíra ọlọ́run bá lọ́gbọ̀dọ̀ ní pẹ̀lú àwọn màláìkà lọ́gbọ̀dọ̀ ní pẹ̀lú àwọn èèyàn ẹgbẹ́ rẹ̀ lọ́gbọ̀dọ̀ ní pẹ̀lú àwọn tíra lọ́gbọ̀dọ̀ ní pẹ̀lú kádàrá lọ́gbọ̀dọ̀ ní pẹ̀lú ọjọ́ gbẹ̀dẹ̀ lọ́gbọ̀dọ̀ ní báyìí báyìí àwọn báyìí ló sì gbọ́dọ̀ jìnnà sí níwà àwọn ẹ̀dín rí wọn bẹ́ẹ̀ àrẹ́bìn yìí wọn bil akhlaq islamiyya pẹ̀lú àwọn ìlà islam ìwà islam bí an yu'athiru al-hayata al-akhirah ìwà islam yẹn ni pé kí wọ́n gbọ́lá fún ìsẹ̀mí alkiyama alkiyama sẹ́rí mùsùlùmí ìwà islam ni pé alkiyama làwọn máa ń gbọ́lá fún gbogbo tó bá sì lè mú ara alkiyama yẹn làwọn máa gbájúmọ́ sẹ́rí ilé ayé yìí a máa ń kéré ẹ̀gàn ẹ̀yà afẹ́ gbàgbára afẹ́ gbàgbára sí nítorí pé káyé lè rọ̀ wá lọ́rùn nítorí káwa náà lè máa mùsùlùmí máa ń gbé ọlá fún alkiyama níbi an yu'athiru alhayata alakhirah wíkà àwọn mùsùlùmí kí a gbọ́lá ká tì síwájú ìsẹ̀mí alkiyama ala alhayati dunya lórí ìsẹ̀mí ilé ayé fahal salakna hadha sabil sheikh wa bèrè pé ṣé ojú ọ̀nà nẹ́bí ilà wa rìn bí sójú ọ̀nà tánàbí pèpè sí ìlà rìn bí aljawab sheikh ní ìdáhùn ni pé inna haula alladhina yuriduna al-islah ṣẹ́ra àwọn tó ń pèpè tán láwọn àwọn fẹ́ ṣàtúnṣe àwọn fẹ́ ṣàtúnṣe ẹ̀ gẹ́gẹ́ bí olùbánisọ̀rọ̀ yìí àtàwọn tí wọ́n jọ wọ́n tí pèpè wọ́n jọra wọn ẹ̀rí pé táwọn sọ lẹ́ni pé báwo láyé tá àwùjọ ṣe báwo láyé tún àwùjọ ṣe ẹ̀rí pé táwọn pèpè nìyà bẹ́ẹ̀ kọ́ ni bó tilẹ̀ jẹ́ sí pé ìpèpè wọn yìí ìpèpè irọ́ ni ìpèpè tí kò jọ mọ́ pèpè àwọn ènìyàn náà ni almuslihun alhaqiqiyun àwọn tí wọ́n jẹ́ olùtún ilẹ̀ ṣe ní òun làwọn tí wọ́n rìn lànà nabi sallallahu alayhi àwọn tán láwọn tán láwọn ń gbèrò páwọn fẹ́ ṣàtúnṣe ibi torí kìlì intima lil barlamanat pẹ̀lú ọ̀nà pé káwọn lọ darapọ̀ mọ́ parliament laqad nasu tariq alhaq sheikh ni wọ́n ti gbàgbé ọ̀nà òdodo wọ́n dẹ̀ ti gbé ọ̀nà òdodo jù sílẹ̀ ojú ọ̀nà tán láwọn fẹ́ rìn láti fi tún àwùjọ ṣe yìí kìí sojú ọ̀nà òdodo nìyẹn bi tariq intima lil barlamanat pẹ̀lú ojú ọ̀nà pé a fẹ́ lọ darapọ̀ mọ́ parliament sheikh ni laqad nasu tariq alhaq wọ́n ti gbàgbé ojú ọ̀nà òdodo késo ojú ọ̀nà òdodo ni ojú ọ̀nà ọ̀rọ̀ ni wàhúwá àtẹ̀síyàtú wàtẹ̀rùbíyà ṣéèkì ní ojú ọ̀nà òdodo tá à ń sọ̀rọ̀ nípa rẹ̀ òun náà ní ká fọ àwùjọ mọ́ ẹ̀ ìtàn pè ní tẹ̀síyà ni in tó ti wọlé sínú ẹ̀sìn tí ò sí lára ẹ̀sìn ká fọ mọ́ eléyìí ò da eléyìí bídá ni eléyìí ẹbọ ni eléyìí síhìrù ni eléyìí kìnnìkan ni eléyìí ẹ̀ṣẹ̀ ni eléyìí kò sínú manhajù salaf eléyìí ìlànà àwọn oníbídá ni ká sì tẹ̀síyà ká fọ gbó ká fọ ẹ̀sìn mọ́kùnrin bí àwọn àsáwọ̀ tó wọlé síbẹ̀ wọ́n tẹ́rùbíyà kájẹ̀ rí àwọn èèyàn lórí islam tó lálàáfíà ṣéèkì ni wọ́n ní tariqul haqq ojú ọ̀nà dodo kẹ́límẹ̀tàdì ṣéèkì ní gbólóhùn méjì yìí gbólóhùn méjèèjì àtẹ́sùn ọ̀tẹ̀bíyà yìí ad'u al-muslimina lil-wuqufi 'indahuma àwọn ń pe àwọn mùsùlùmí pé kí wọ́n dúró síbi gbólóhùn sì gbọ́ méjèèjì yìí ká gbọ́ yìí dáadáa wal-'amal ala kan sì sẹ́lu ìbáyìí fẹ́ lò mọ́ ṣe fẹ́ lu gbólóhùn méjèèjì kan ṣiṣẹ́ lórí ẹ̀ táwọn ń pè mùsùlùmí sí nìyẹn àtẹ̀sífíà ìtàn pé ní àtẹ̀sífíà nahnu al-an sheikh ni tá a bá fẹ́ gbọ́ yí dáadáa wọ́n ní pé nahnu al-an ṣẹ́ráwá tá à ń sẹ̀mí láyé lónìí fi awwal al-qarn al-khamis ashar a wà ní ìbẹ̀rẹ̀ ọdún ọgọ́rùn ọdún ẹlẹ́kẹ̀ẹ́dógún la wà minal hijra hmm? ní sí hijra nabi sallallahu alayhi wa sallam àsìkò táwa ń sẹ̀mí yìí ìbẹ̀rẹ̀ ọgọ́rùn-ún ọdún ẹlẹ́ẹ̀kẹẹ̀dógún sí ìjírọ̀ ànábì sallallahu alaihi wasallam ni wa baynana wa bayna al-ahdi an-nabawi al-athhar al-azhar al-anwar arba'ata ashara qarna ìtí sì ń bẹ tó ní ìmọ́lẹ̀ jùlọ àlàfo tí ń bẹ láàrin wa sí tànábì ọgọ́rùn ọdún mẹ́rìnlá ni 14 centuries ní bẹ láàrin wa sí tànábì sallallahu alaihi wasallam bá ti jìnà sànábì tó sheikh ní dákọ̀lá fi islam ma lè sàmìnú bí ọdún yìí ṣe jìnà tó ó ti fàdé bí wípé àwọn nǹkan kan ti sá wọnú islam àwọn nǹkan kan ti wọlé sínú islam tí ò sí nínú ẹ̀ látara wípé àsìkò wa ti jìnà síta nábì gan so ẹ̀sìn ti ń nípa lára bọ̀ ẹ̀sìn ti ń nípa lára ẹni tí ó bu lórí ẹni tí ó bu lẹ́sẹ̀ ẹni tí ó fi mú ha ẹni tí ó fojú ha ẹni tí ó fetí mi ha ẹni tí ó fẹsẹ̀ mi ha ẹni tí ó feyín mi ha nkálukú wọn ti panẹ bíi ti ẹ̀sìn dakhala fil islam ma laysa minhu laysa faqat fi sulukiyat wal akhlaq sheikh ní kìí ṣe bá a ṣe gbáyé nìkan nígbèsí ayé mùsùlùmí kìí ṣe bá a ṣe wùwà nìkan ni àsáwọ̀ ti wọlé sínú ẹ̀ wàlá fil ibadat kìí ṣe bá a ṣe ń jọ́sìn fọ́nà ọba pẹ̀lú oríkèríkè ara nìkan ni àsáwọ̀ ti wọlé síbẹ̀ wa innama dakhala aydan fil aqida sheikh ma laysa min dhalik nínú tí ò sí láti sọ́kàn mùsùlùmí tánàbí gbé wá àwọn èèyàn ti kíbọ̀ lónìí tán sì láti sọ́kàn mùsùlùmí ni láwọn tí ó yẹ kí mùsùlùmí nígbàgbọ́ ń pa rẹ̀ tán sì fi sínú islam tán nínú ìgbàgbọ́ mùsùlùmí ni fàáyínà mùrṣidù ṣéṣe ní buwá làwọn tí ń tọ́ àwọn èèyàn sọ́nà wá wá báyìí àwọn tí ń tọ́ àwọn èèyàn sọ́nà dà báyìí àwọn wo ló fẹ́ tọ́ àwọn èèyàn sọ́nà báyìí wàáyínà mọ̀rọ̀bùn àwọn arí ní dà báyìí àwọn tí ó rí àwọn mùsùlùmí dà báyìí alẹ́bí yọrọ̀bùn aljamaat islamiyyata alẹ́tì takunu bil ulufil mu'allafa ala tasfiyati wa tarbiya àwọn tí ó rè àwọn jama mùsùlùmí tó yẹ sí pé wọ́n pọ̀ lọ́pọ̀ yanturu yìí àwọn tí ó rè wọ́n lórí ìfọ ẹ̀sìn wọn mọ́ àti ìrè wọn lórí ẹ̀sìn tó lálàáfíà àwọn dàbáyì lidhalika ana la arju abadan sheikh nítorí ẹ̀ èmi ò ràn kàn láyéláyé mi ìran kan anten hadu jama'atu minal muslimin pé kí jama kan ní mùsùlùmí dìde wàtàkùnú láhùmù sawlatu wad dawla tán bá wà lórí ìlànà tánà dìgbé wa lọ́yàkù pé kí jama kan wá dìde nu mùsùlùmí lónìí kó wá lágbára kó ní ìlú kó wá jẹ́ sí pé ọ̀nà míì tó yàtọ̀ fójú ọ̀nà nẹ́bì ni wọ́n gbà dìde àbí ni wọ́n rìn ṣéèkì láwọn ọ̀bẹ lọ́wọ́n rẹ̀ láyé àwọn òṣèrán kan rẹ̀ tí jama bá dìde tí àwa mùsùlùmí bá dìde tá ní agbára tá nílùú kó jẹ́ sí pé lórí ìlànà tá nẹ́bì sallallahu alaihi wasallam gbé wà ní sóyè ẹ̀rí wọ́n ní ọ̀nà tá a lè summarize eléyìí sí ọ̀nà tá a lè tá a lè tá a lè sọ ní ṣókí sí òun náà ni al-ilmu nafi ìmọ̀ tó sàǹfààní káwọn èèyàn rí wal-amalu salih bákan náà yìí iṣẹ́ tí ọjọ́ iṣẹ́ rí káwọn èèyàn máa ṣe al-ilmu nafi níta àgbàlérò pẹ̀lú ìmọ̀ tó sàǹfààní al lọ́jọ́ òní ìmọ̀ tó sàǹfààní lọ́jọ́ òní yìí o baynana wa bayna al-wusuli ilayhi aqabatun ka'dah ṣẹ̀dídà jiddan wọ́n ní in ti ń bẹ láàrin àwa àti ọ̀nà tá a lè gbà débi ìmọ̀ tó sàǹfààní lónìí òkè ńláńlá tó ṣòro gùn tó ní agbára gidi gan ni tó ń kọ díwa láti débi ìmọ̀ tó sàǹfààní lónìí fàyájìbù tadhliluha sheikh ní ọba jọ́ra yàn fún wa hmm, kí alẹ́vù òkè yìí ká sọ di tó yẹpẹrẹ ká sọ di tó rọrùn fáwọn èèyàn láti gùn ká sọ òkè yìí di pẹ̀tẹ́lẹ̀ fáwọn èèyàn wàtẹ̀kìrìbù hadha al-ilmi an-nafi' ila adhhan an-nas káàdẹ̀ sọ yìí mà tó sàǹfààní tá a fẹ́ káwọn èèyàn kọ́ yìí ká sun mọ́làkáyà àwọn èèyàn onílẹ̀ al-kitab àti sunna ká kọ́ àwọn èèyàn ní tírà Ọlọ́run Ọba lágbóyè rẹ̀ àti sunna nabi sallallahu alaihi wasallam ìmọ̀ tó sàǹfààní tó wá látọ̀dọ̀ àwọn òun náà ni mà tó lálàáfíà ká fọ ẹ̀sìn mọ́ kóńbi gbogbo àwọn òrí tí ò da àwọn ọ̀rọ̀ tí ò da àwọn iṣẹ́ tí ò da àwọn àsáwọ̀ nínú àdìsọ́kàn tó ti tó ti wọnú ẹ̀sìn yìí ká fọ mọ́ ẹ rí i pé làwọn eléyìí ọ̀yọ́nú sí àtẹ́sí àtàwọn ń pèpè sí yẹn tá a máa takọ àwọn àlèkùwánu mùsùlùmí tá a máa takọ àwọn onídídá tá máa takọ àwọn onísúfí tá máa takọ àwọn àṣàyẹrọ tá máa takọ àwọn oníṣíà tá máa takọ àwọn àtàwọn tí ń ṣàánú wọn àwọn tí ń ṣọ̀rẹ́ wọn àwọn tí ń dìfẹ́ǹdì wọn àzàbúnà anhum ẹ ká máa takò wọn yẹn làwọn ọ̀fẹ́ wọn ń pè wá lórúkọ tí ò dáa wọ́n bẹ̀rẹ̀ sí wọ́n ní aláṣejù ní wá wọ́n ní wàhálà wa pọ̀ wọ́n là ń fálùmọ̀ káàkiri yẹlẹyẹlẹ wọ́n là àjẹ́ ká ṣọ̀kan wọ́n ní àléèpo lójú wọ́n ní àbàjẹ́ wọ́n ní ẹ̀jẹ̀ ọmọdé ń dà wá láàmú oríṣiríṣi gbogbo àwọn nǹkan tí ò dáa nínú àwọn orúkọ tó lè lé àwọn èèyàn sákòmí òdodo látara pé à ń ṣe àtẹ̀síyà táwọn ò ṣe bẹ́ẹ̀ fún wọn ní lecture sufi wọn ní lè discuss fún wọn lẹ́lẹ́gbẹ́ wọn ni kò sì ti ń jẹ́ lẹ́gbẹ́ bẹ́ẹ̀ ṣe kíní kan bẹ́ẹ̀ ṣe kíní kan orí sísá àwọn nǹkan wọ̀nyí ẹ́ wọn fẹ́ ta fẹ́ nìkan kan wọn fẹ́ ká fi gbọ́ àwọn èèyàn lẹ̀ hm? nítorí pé qaida ni pé Imam Malik rahimallahu ta'ala ìgbà tó dé Madina ọ̀rọ̀ tí Imam Malik tí ò sí lórí ẹ̀ rárá tí ò sí lórí ẹ̀ rárá Imam Malik le gan Imam Malik ò sí bá sí ròyìn yẹn Imam Malik ìgbà tó dé lu Madina sakata ayyubin nas ó ní àdọ́ktu ó ní ìgbà tó ń dé lu Madina adrọ́kítù unasa olóhun báwọn èèyàn kan sákàtú àwọn èyúbì náà fàsákàtà náà sọ àwọn èyúbì yìí wọ́n dákẹ́ lórí ìbàjẹ́ àwọn èèyàn àwọn èèyàn náà lórí aburú àwọn èèyàn lórí àlébù àwọn èèyàn àwọn èèyàn náà wá dákẹ́ lórí àlébù tí wọn náà ìtumọ̀ ní pé ká dákẹ́ lórí ara wa ká máa wọra wá ràn káláwọn èèyàn lórí ìbàjẹ́ ká máa wọ́n ràn káwọn náà lè dákẹ́ lórí ìbàjẹ́ tiwa náà kí ìbàjẹ́ lè bá máa kó lè bá máa ràn pa láwùjọ ká lè bá máa rà ká máa sìn sínú ìbàjẹ́ tó ṣe bá ń sìn torí pé táà bá fẹ́ lè bá wọn náà ní fi bá wa lò so àfi ká máa dákẹ́ lórí aburú wọn káwọn náà lè máa dákẹ́ lórí aburú tiwa ẹ dákun ṣé tó lálàáfíà lè lè báyìí so ọlọ́run bá yóò sànú wa o àwa ò lè dákẹ́ lórí ìbàjẹ́ àwọn èèyàn mà bá ní dákẹ́ lórí ìbàjẹ́ tiwa náà ká má dákẹ́ so that kí abu kí àwùjọ yìí kó lè bá a mọ́ ni nígbà táwọn bá ń sọ tiwa táwa náà bá ń sọ tiwọn tó yóò lè máa jẹ́ ẹ̀kọ́ fáwọn èèyàn àwọn yóò sì lè máa àti ìbàjẹ́ kéne àti kejì àwọn yóò lè máa jìnnà sí gbogbo ẹ̀ dáadáa làwọn èèyàn máa wá ṣe kẹ́ni wọ́n máa ṣe now so eléyìí ló fi máa pè wá lórúkọ tí ò dáa maqrun ma'aha ma'aha at-tarbiya sheikh ni àwa kó papọ̀ pẹ̀lú tarbiya pẹ̀lú kátó rè wọn lórí ìlànà tó dáa wa nahnu la najidu al-an kathira min ad-du'at wa nahnu najidu al-an kathira min ad-du'at rí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn olùpèpè islam lónìí laysuhum anfusuhum àwọn fúnra wọn gan wọn sí lórí ìlànà táwọn wí lam yarabbu ala al-islam as-sahih sheikh ni wọn ò wà trained wọn kẹ́kọ̀ọ́ lórí islam tó lálàáfíà wọn kẹ́kọ̀ọ́ lórí islam tó lálàáfíà ẹ má jágbà tàn jẹ́ pẹ̀lú bí tíyàn ti jáde tó ti lọ kẹ́kọ̀ọ́ tó ti yé bá ń sìn wallahi yẹn ò túmọ̀ sí nǹkankan kò túmọ̀ sí nǹkankan bá orí lọ́yẹ kó jẹ́ o ṣùgbọ́n tí ò bá jẹ́ sórí má kọ́ káwá nítorí pé ó ti kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ ànábì káwá máa ní kò lè ṣàṣìṣe àbí kò lè ṣe kíní kàbí òun lọ́lá làáfíà ìlànà rẹ̀ lọ́dà ṣé abdullahi ibn ubay ibn salul kò kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ ànábì sallallahu alaihi so hasan al-basri ṣé wá ṣé wá sí ibn atọ kò kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ rẹ̀ kò já lásà so bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ má jẹ́ ká gbàtàn jẹ pẹ̀lú yẹn òun lágbéyẹ̀wò àgbélérí òṣùwọ̀n ǹjẹ́ ó ṣe déédéé pẹ̀lú ìlànà àwọn sálàfòlù umma ẹgbàgbé ibi tó ti kẹ́kọ̀ọ́ kí ni pèpè sí ara àwọn tó kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ àwọn oníbí dáa lónìí tán kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ àwọn oníbí dáa tán sì padà yẹjú a ní kẹ́yàn kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ oníbí dáa dáa kódà kò tẹ̀ sún mọ́nà hajj sálàf ṣùgbọ́n tá à ń sọ ni wípé tó in tó pàtàkì ni kí lèèyàn ń pèpè sí kí lèèyàn ń ṣe gẹ́gẹ́ kí lè lànà tí ń rìn lọ́pàá wa kí ṣe bí tó ti kẹ́kọ̀ọ́ lọ́pàá ó ṣe báyìí sí tó bá kẹ́kọ̀ọ́ níbi tí ó burú tọ́nà bá nípa padà bá padà bá sànú ẹ̀ a ní máa ti torí tó ti kẹ́kọ̀ọ́ ká máa mẹ́rin àtẹ́lù ká wá dènà yẹyẹ pẹ̀rẹ̀ láwùjọ tó yẹ pé ń pèpè sí dáadáa ká wá nítorí pé tó ti kẹ́kọ̀ọ́ rè so nítorí ẹ̀ gbogbo tó bá ti lè jáde lọ́dọ̀ rẹ̀ àà irọ́ o a sì nítorí pé èèyàn kẹ́kọ̀ọ́ ibi tó dáa tó sheikh ní bal zawihim aydan wa ahlihim wa auladihim wa nisaihim kódà àwọn ará ilé wọn àwọn ìyàwó wọn àwọn ọmọ wọn àwọn gbogbo àwọn èèyàn wọn náà rí àwọn náà wọn kẹ́kọ̀ọ́ níbi tí wọn kẹ́kọ̀ọ́ islam tó yanjú فإذا لم نحقق المجتمع الإسلامي على هذا الأساس الصحيح شيخ واني تعبت ولي actualize àwùjọ Islam تعبت لي sọ dúdú àwùjọ Islam lórí ìpìlẹ̀ tó lálàáfíà tí a ń sọ yìí من التسوية والتربية bẹ̀rẹ̀ láti lè ká fọ àwùjọ mọ́ kúrò níbi àwọn òrí burúkú tó sá wọlé àti kárí wọn lórí ìròrí tó dáa falantaku madawlatul islam bitoriqil barlamanati abada falantaku madawlatul islam bitoriqil barlamanati abada ṣéèkì ní láyéláyé ìjọba islam ò lè dìde ìlú islam ò lè dìde pẹ̀lú ọ̀nà pálíámẹ́ǹtì láyé tẹ́ ẹ bá ti lè pa ọ̀nà káṣe tẹ́sí àti tẹ́lifíyàtì tẹ́ ẹ rò pé ojú ọ̀nà tẹ́yìn ojú ọ̀nà ká lọ gba òṣèlú ká lọ gba ọ̀nà pálíámẹ́ǹtì ká lọ gbàna democracy ká fi gbéjọba dìde ní ọ̀nà tó yá sheikh ni láyé láyé láyé láyé to Islam tu islam bi tariqil barlamanati abada dawla islam ò lè dìde pẹ̀lú ọ̀nà barlamanati láyé láyé ẹ̀yin sọ fún mi àwọn olóògbé dìde pẹ̀lú ẹ̀rí láyé ṣé bí aṣáṣẹ̀sí dáyé náà náà ó tójọ́ mẹ́ta náà díẹ̀ náà at least àwa náà lè sọ pé ìlú ìlú islam ńlọ àwọn tó ń ṣe gbàna yẹn rí ewu ló achieve tán fi actualize dawla islam orí láyé kò sí nítorí pé kò sí láyéláyé láti gba ọ̀nà èrú débi èèyàn lè fi èrú gbàbùkún àwọn tó tiẹ̀ nílànà yìí gan wọn fílẹ̀ wọn mójútó tó bá ti rí pé ọfẹ́ yí lànà yìí máa wọn lọ́wọ́ gbogbo nǹkan ló fi wá fáìtẹ̀ wọn sì ti máa pariwo ẹ wọ ìjọba tó wà ń ta gan ni tó bá ti fẹ́ ṣe ìgbésẹ̀ kan tó hà sí báyìí láwọn yóò ti máa pariwo àwọn jọ́nálìsì tó ti máa pariwo orí sísá àwọn èèyàn ah, ah Buhari n ti ń ṣe kọ̀bófin mu kò sí kíníkan ó tako kíníkan kódà bó jẹ́ sí nǹkan tí Buhari ń ṣe tó bá yẹ pé ń tọ́ bófin mu ni àmọ́ torí pé ìgbésẹ̀ yẹn àwọn aláburú ti pọ̀ láwùjọ ìgbésẹ̀ yẹn harsh wọn wà máa gbìyànjú àti gbógun ti bí ò sí ní succeed lórí nítorí ẹ̀sìn yẹn bí ò ní succeed ká máa ti àwa sọ pé wá fẹ́ gbé Islam wá tí ò tiẹ̀ sí nínú constitution democracy rárá Buhari ò tí ì ṣe kò fẹ̀sìn kò fẹ̀sìn darí kò dẹ̀ gbẹ́sìn lójú wọn lọ́fẹ́ islamize Nigeria nígbà tó lọ sukuk tó lọ gba lónìí sukuk ní Saudi gbogbo ẹni tó bá mọ tí ń lọ ní Nigeria yóò mọ tí mo ń sọ dáadáa lónù sukuk òun lónù tó yẹ sí pé Saudi ìjọba Saudi ní kí àwọn orílẹ̀-èdè kọ̀ọ̀kan wá máa gbà tó wọ́n máa gbà tí ò ní fèlé kankan lé fún wọn tẹ́ bá lọ gbówó ní World Bank gbèsè ni ó pa yín capital interest lẹ́fì máa dá lónù yẹn padà so ẹ wàá padà máa sáfíìsì lónù gan lónù ó padà ju owó tẹ́ yá lọ ẹ ní bọ́m̀bẹ̀ láyéláyé wọ́n padà foríjì nàìjíríà lásìkò ọbásanjọ́ kọ́ ni lórí àwọn lónìí ẹ̀ so tẹ́ bá lọ gba lónìí láwọn bòmí náà rí ládà àwọn kèfèrí àgbáyé lónìí wọ́n fi lónìí ba yín jẹ́ wọ́n fi interest ìbáyé yín jẹ́ jàre interest ń fi báyé yín jẹ́ Saudi wá ní káwọn èèyàn wá gba sukuk kán máa gba loan tí wọ́n ní fi lé èlé sí Buhari wá lọ gbà ń fi ń dọ̀nà wọ́n lọ fẹ́ islamize Nàìjíríà ẹ dákun sí islamization nìyẹn tẹ́nìkan náà bá lọ sí Israel ìgbà títí Jonathan tó múná lọ sí Israel tó lọ ní àlákọ̀ tó wà mọ̀tínà tó lọ ní relationship tó lágbára pẹ̀lú àwọn Israel sá sọ pé fẹ́ christianize Nàìjíríà tó yé àníṣe tí mo fẹ́ tí mo fẹ́ fàyọ́ bẹ́ẹ̀ mi ò bá yín dá sọ̀rọ̀ sílùú bẹ̀rẹ̀ kẹ́tẹ́ mi fẹ́ sọ ni pé kódà ìgbésẹ̀ tọ́tọ́ gan lórí ẹ̀ láàrin ẹ̀dàkùn sí kọ̀tọ́ kí nàìjíríà bá sáúdí ṣe gẹ́gẹ́ bóyá tọ́ kí nàìjíríà bá lùmí náà ṣe so àmọ́ torí pé bá sáúdí ṣe lásán lọ gba tí ò ní interest lọ́dọ̀ sáúdí lásán wọn ló fẹ́ islamize nàìjíríà ni kọ́ wá jẹ́ pé ó fẹ́ tí wàá fẹ́ gbé islamic agenda wọlé tòótọ́ ẹ wo bí wíwá lọ́wọ́ ṣe ṣẹlẹ̀ sí bí ó ṣẹlẹ̀ tó ṣe sọ pé falanta kuma dawlatul islami bi tariqil barlamanati abada tẹ́yẹ̀ bá ti lè gba ọ̀nà tẹ́síyà ti tẹ́rbíyà kẹ́ni lọ́nà tánàbí rìn yìí dáwọ́lá ìsìláàmù lè dìde pẹ̀lú ọ̀nà òṣèlú ọ̀nà pálíámẹ́ǹtì tẹ́fẹ́ sọ yìí láyéláyé وإنما هذا تعويق للمسيرة الإسلامية التي يجب أن نمشي عليها إن شاء الله إن شاء الله نعم tí ó sọ pé ojú ọ̀nà yìí rèé ìfi obstacle tẹ́ bá lè fẹ́ gba ojú ọ̀nà pálíámẹ́ǹtì gbé ìjọba ìsìláàmù sheikh ní ta'awiqun lil masirati islamiyya i movement islam lẹ́fẹ́ lẹ́fẹ́ blọ́ọ̀kì yẹn ẹ fẹ́ fi obstacle sí ojú ọ̀nà islam nìyẹn lẹ́fẹ́ ṣe yẹn allati yajibu an namshi 'alayha ojú ọ̀nà tó yẹ pé òun lọ́jọ́ ọ̀yàn kárìn insha allah ń pẹ̀lú yọ̀ǹda pẹ̀lú ìfífẹ́ ọlọ́run bá na'am sọ̀rọ̀ tí mo kà tán yìí ó wà nínú silsilatul huda wan nur pàṣẹ pàṣẹ parí ẹ̀ náà nìyẹn pẹ̀lú na'am ní ṣẹ̀rí tó 381 so naam ẹ jẹ́ kí n tún tẹ̀síwájú lórí ọ̀rọ̀ Sheikh Al-Albani rahimahullahu ta'ala ilé tí mo fẹ́ kà sí ilé tí nínú Silsilatul Huda wan Nur náà ni nínú 441 kàsẹ́tì kẹsẹ̀tì 441 láti rí láti ìṣẹ́jú ogún ó lé ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún láti bá ọ̀rọ̀ yìí láti bá pàdé wọ́n bí Sheikh Al-Albani السؤال الثاني إبير لك جنكي ما موقفنا إذا دخل المسلمون يعني الجبهة الإسلامية في الجزائر إلى البرلمان كيلو بورو جي آه كيلو بورو جي ojúṣe wa níbo la gbọdọ̀ dúró sí kí láṣe nígbà tí àwọn mùsùlùmí wọ́n wá yanrí ọ̀rọ̀ yẹn àwọn aljabatul islamiyya tán wà ní jazairi tán bá wọnú parliament kí làwọ́ ṣe yáàni mada yakunu mawqifuna hal nantakhibu am la ìyẹn ni pé kí làwọn ó ṣe kí lọ́yẹ ká ibo lọ́yẹ ká dúró sí ká dìgbò ní àbí ká má dìgbò khasatan ba'dama qulta ana dukhul al-barlaman hadha ma thabat pàápàá jùlọ lẹ́yìn tẹ́ ti sọ fún wa pé ìwọ́nú parliament yóò fẹsẹ̀ rinlẹ̀ ẹ̀yin náà lè sọ fún wa pé ìwọ́nú parliament ò fẹsẹ̀ rinlẹ̀ kí wá ní ká ṣe àwọn ọmọ ìyá kan ní Algeria tó pè ní al Islamiyya wọ́n láwọn fẹ́ wọlé wọ́n láwọn fẹ́ wọnú parliament àwọn ẹgbẹ́ kan náà lọ gbéra wọn dìde wọ́n pè ní al Islamiyya wọ́n láwọn náà fẹ́ gbà ná kínní yìí àwọn fẹ́ gbà débẹ̀ káwọn lọ tún ìlú ṣe lójú ọ̀nà Islam ṣùgbọ́n ọ̀nà táwọn fẹ́ gbà rí àwọn náà fọ́ọ̀mù pátì àwọn wọ̀nyí fẹ́ dìgbò kí ni ká ṣe ṣé ká dìgbò fún wọn àbí ká má dìgbò fún wọn. sheikh dáhùn pé nahnu qulna li ikhwanina al-jazairiyyin wọ́n ní àwa sọ fún àwọn ọmọ ìyá wa ará Algeria wa qulna huna wọ́n láyé tún sọ náà níbí báyìí náà aidan bákan náà nahnu la nansahu ahadan minal muslimin àwọn advice a fún mùsùlùmí kankan ní mara àwọn advice mùsùlùmí kankan an yurashiha nafsahu pé kó lọ nominate rẹ̀ liyakuna udwan fil barlaman fil barlaman kó lè kó lọ nominate rẹ̀ láti jẹ́ ìkan nínú parliament wa arabtum sábàbà mimma sabaqa minal bayan wọ́n lè dẹ̀ ti máa ìdí tá a ò fi lè advice èèyàn nínú àlàyé tó ti ṣáájú fàbíjáni bí hàdà naqul wọ́n ní lágbàá ilé ìta wa sọ yìí látọ̀ yìí pé idha wujida hunaka nasun mina shababi muslim rashaha nafsahu na'iban fil barlaman muqabila afradin akharina min ahzabin ghayri islamiyyatin wọ́n ní tá bá rí mùsùlùmí kan ọ̀dọ́ mùsùlùmí kan tó yan ara rẹ̀ wípé òun fẹ́ jẹ́ aṣojú nínú parliament láti tako àbí láti jáde láti díje tako àwọn individuals kọ̀ọ̀kan nínú àwọn ẹgbẹ́ kan tí ìṣẹ̀gbẹ́ mùsùlùmí tó ń jẹ́ kèfèrí táwọn náà ń dún ipò yìí àwa ní mùsùlùmí tóun náà jáde pé òun náà fẹ́ díje láti takò wọn láti láti bá wọn díje lórí pé òun náà fẹ́ lọ síbẹ̀ fún bí àpẹẹrẹ ńsìn a rí mùsùlùmí kan tó jáde fún senate a rí kèfèrí kan tó jáde fún senate sheikh sọ pé sẹ́ńpé mùsùlùmí tó jáde fún senate yìí òun fẹ́ díje láti gba ipò sẹ́nitọ̀ yẹn mọ́ kèfèrí yẹn lọ́wọ́ ni bóyá constituency kan náà ni wọ́n dìjọ belong sí mùsùlùmí wá jáde ní constituency yẹn kèfèrí náà jáde ní constituency yẹn kí la ṣe. fa'ana arọ walhalatu hadhihi an nantakhiba al-jins al-awwal sheikh ní tí nǹkan bá rí báyìí tó bá bí nǹkan bá rí mo yẹ ṣàlàyé àwọn rí pé ká dìbò mùsùlùmí ká dìbò mùsùlùmí yẹn ẹ̀rí inú yóò ti máa dùn pé ẹ̀hẹ́ nǹkan táwọn wí náà ni ẹ̀sẹ̀ bóníṣe kan sọ́bẹ̀ ní farabalẹ̀ ẹ̀farabalẹ̀ ẹ̀rí wípé yóò clear yóò clear so ti yé àwọn èyí ṣe ibi tá àwọn ò ní ka bìkan ká dábìkan sí a ò sì ní ka ibi táwọn bá rí i pé ọba sùn ti wà nìkan gbogbo ẹ̀ láka so yé a sì padà sọ ibi tí wọ́n ti ṣe ní tààrọ́ ju ẹ̀ tẹ́tí padà sẹ́rí padà kú lórí ọ̀rọ̀ yìí gan àti pọ̀ ọ̀rọ̀ yìí gan tó wá support yẹn iná máa gbọ́ báyìí sheikh sọ pé ìntàwọ̀ sọ ni pé tí nǹkan bá rí báyìí kẹ́yìn alákọ̀ọ́kọ́ tó jẹ́ mùsùlùmí yẹn òun náà ní kẹ́yìn naam oníkẹ́yìn <clears throat> ní ìtẹ̀síwájú sheikh wa sọ pé sheikh ni li'annana idha lam nantakhibhu najaha al-jinsu al-akhir sheikh ni tiriki tá a bá dìbò fún ayin pati ẹlẹ́ẹ̀kejì tó ń jẹ́ títí kèfèrí yẹn àwọn excel àwọn wọ́n win yáàni min babi tahqiqi akhafi ad-dararayn sheikh ni tá a gbà lérò ni pé ká dìgbò láti lè actualize eléyìí tó kéré jù nínú ìnira méjì nínú aburú méjì tá a bára wa aburú ni ti mùsùlùmí tó fẹ́ jáde yẹn aburú ti kèfèrí tó náà fẹ́ jáde yẹn méjèèjì aburú ni kì í sóore ṣùgbọ́n aburú kan kéré sí kan aburú ti mùsùlùmí kéré sí kèfèrí ká fara má aburú ti mùsùlùmí yẹn ká fi ti aburú kèfèrí yẹn dànù. arafta al-farq sheikh wa béèrè lọ́wọ́ oníbèrè pé sọ́ọ̀mọ yàtọ̀ tí ń bẹ láàrin tí mo sọ yìí as-sa'il na'am oníbèrè yẹn béèrè ó dáhùn pé bẹ́ẹ̀ ni sheikh ni la nansahu musliman sheikh ni awa advice mùsùlùmí kankan an yurashiha nafsahu pé kó nominate fa in aba tó bá wá yarí pé òun ò gbọ́n tá à ń sọ wọn ò gbọ́ sí wa lẹ́nu wàrọ́ àánà hàdà fi khairun tó sì rí wípé kóun yanra òun kóun lọ síbẹ̀ lólóore wàrọ́ ṣaha nafsahu tó wá fi nominate ara ẹ̀ yajibu alina an rashihahu ó jọ́ràn ẹ̀lẹ́wà lórí ká dìbò fún badil an rashiha dhalika al-kafir dípò kí a lọ yan kèfèrí yẹn awil fasik àbíkáyàn yẹn aw tilka al-mar'a al-fajira àbí obìnrin pòkì tó náà jáde tó lóun náà fẹ́ sòṣèlú yẹn wa nahwi dhalik wa nahwi dhalik àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so ilé ìbáyìí mọ́lá bá ní kẹsẹ̀ ti four forty one nínú silsilatul huda wan nur naam ṣètìrí nǹkan tí Sheikh Al-Albani sọ báyìí ẹ̀rí pélé báyìí ó fẹ́ jọ dìde nǹkan tí àwọn ń pèpè sí ló ti yé tààlí kékeré sí kàṣe lórí eléyìí ni pé ṣètìrí olùbánisọ̀rọ̀ yìí wọ́n ṣe ìdánilẹ́kọ̀ọ́ kan ní Èkó ní àyè kan tí wọ́n ti máa ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ ní ọdọọdún tí àwọn kan ti máa ṣe ìdánilẹ́kọ̀ọ́ lọ́dọọdún ní December ìparí December mọ́ ìbẹ̀rẹ̀ January so wọ́n wá fún wọn ní kán sọ̀rọ̀ nípa musharakatul mar'a fil hayati al-siyasiyati al-ma'asira ipò tí ìkópa obìnrin nínú òṣèlú ayé òde òní so ibẹ̀ náà ti wá sọ̀rọ̀ yìí pé wọ́n lẹ́nìkan ẹnìkan nu wọn wọ́n ń ṣe rọ́dù fún ìkan náà àwọn mashayikh tó ń ṣaradù fún wa eh, eh, lórí ọ̀rọ̀ politics wọn tí wọ́n ń discuss so wọ́n wá ní ẹni ẹsọ ikí yẹn eh, pé nǹkan táwọn afáàn sọ ni pé tí mùsùlùmí àti kèfèrí tí wọ́n bá ń díje òun ni wọ́n sọ pé káyín ìwò yẹn mùsùlùmí pé nísìnyí nísìnyí mùsùlùmí àti mùsùlùmí lọ́wọ́ à ń bẹ̀ bóòlù ẹ̀rí fẹ́ ṣe ó ní ẹ̀rá ìgbọ́rọ̀ yìí ẹ̀rá ìgbọ́rọ̀ yìí hmm? àwọn wọn sí ẹ̀yọ́ kí àà ní táwọn bá ń sọ kọ́ yẹn inú ku irú Kuwait táwọn afá ti ní kẹ́dọ̀ dìgbò nísìn mùsùlùmí kèfèrí wo lọ́wọ́ bẹ́ẹ̀ mùsùlùmí náà ní gbogbo wọn eh, so ọ̀rọ̀ Sheikh Albani lẹ́dẹ̀ ń lò Sheikh Albani lẹ́dẹ̀ ń lò ó wà clearly stated níbi pé láàrin mùsùlùmí àti kèfèrí ẹ dìbò fún mùsùlùmí yẹn kẹfì ti kèfèrí dànù ẹ̀dẹ̀ ń fẹ́ni lẹ́ni sí yẹyẹ bí ẹni pé kọ̀ òun ni ọmọ ti ń wí ẹni ò ní farabalẹ̀ ó dẹ̀ ní tó fẹ́ gbọ́ ó lẹ́ni ọlẹ́ni tó fẹ́ gbọ́rọ̀ ẹ̀ lójú kó máa ṣe báyìí so ìwọ́n tó bá ń gbọ́rọ̀ ní láti fìfẹ́ nú ẹlẹ́ ibẹ̀ sìn lọ́fẹ́ ṣe ìdí báyìí sí òṣẹ́ gbẹ́ náà so tó bá ti mọ̀ pẹ́ sìn lọ́fẹ́ ṣe ó tẹ́fẹ́ nú ẹ̀ ó jùfẹ́ nú ńlẹ̀ ó sì tẹ etí ẹ̀ kalẹ̀ tó bá fẹ́ gbọ́rọ̀ ó dẹ̀ mú eléyìí tó bá jó dodo tó bá fẹ́ bá rẹ níbi tí ọ̀dà lọ́jọ́ gbéra kẹyàmà mo kàn fi yẹn sí tẹ̀m̀bí ìhù ni ìrìn ní pẹ́ńbẹ̀ tó ti bá ń sìn so gbogbo àná láti gbọ́n kan ti ṣe Al-Albani sọ́nsìn náà wọ́n tún fi ṣe Al-Albani léèrè ní ibi kẹsẹ̀tì 660 kẹsẹ̀tì 660 nínú silsilatul huda wan nur wọ́n tún fi Sheikh Al-Albani léèrè láti ìṣẹ́jú mọ́kàndínlógún ó lé ìṣẹ́jú àyà ọgbọ̀n àti mẹ́rin so wọ́n bi Sheikh Al-Albani léèrè kí lọ́rọ̀ tán bí wọ́n léèrè wọ́n ní nantaqilu min al-intikhabatil kubra ẹni ó ní àrùn àti dìgbò ńláńlá tán báyìí ìyẹn ni pé ìbò tó kó gbogbo ìlú orílẹ̀-èdè papọ̀ general election wọ́n ní a ti di tán àwa ń kúrò ń bẹ̀ ìlànà intikhabati sughra à ń lọ síbi ìdìbò kéékèèké gẹ́gẹ́ bí ó ṣe ń ṣẹlẹ̀ ń bí náà ẹ rí i pé tán bá dìjú pé ọjọ́ sátọ̀dé ti ń bọ̀ tán sìn ìbò ńláńlá nìyẹn títí ààrẹ àti ilégbìmọ̀ asòfin àgbà wọ́n wà lọ síbi àwọn ìdìbò kéékèèké òun náà níta àwọn governors àtàwọn ilégbìmọ̀ asòfin kéékèèké sòwúrú ẹ̀ náà ni ilé ẹni náà ń béèrè pé a ti kúrò níbi ìdìbò ńláńlá à ń lọ síbi ìdìbò kéékèèké báyìí tó jẹ́ الانتخابات البلدية إلى إلى إلى إلى الانتخابات الصغرى انتخابات البلدية ìdìbò àwọn olórí ìlú ẹnìkọ̀ọ̀kan wa ra'yukum fiha wa ma huwa qawlukum biman yaqulu bi mashru'iyyatiha kí ni ra'yu yín kí ni wòye sí yín lórí eléyìí àti kí lẹ́fẹ́ sọ àti kí lẹ́fẹ́ sọ nípa ẹni tí bá ń sọ nípa ìjẹ́tọ̀ nǹkan yìí pé ó tọ́ka dìgbà dìrúgbò yìí àti gba títí títí ìlú títí àwọn kéékèèké yìí náà tí wọ́n ń kọ́ bìdáwà náà láàrin alákọ̀tàlá àbí democratia ti tọ̀ wòtíyà pẹ̀lú ìpèpè pé ìpàpè mára wípé kíní yìí ò ní ṣe pẹ̀lú democracy tọ́jọ́ títí tọ̀gùd wa anna kauna ra'isil baladiyati musliman afdal àti pé kí olórí ìlú kó jẹ́ mùsùlùmí ó lóore walau fi aswa il ahwal kódà kọjá pé mùsùlùmí yẹn mùsùlùmí burúkú jákujáku tí ìwà ìsìlámù sí lára ẹni fẹ́ pa àwọn ẹ̀kọ́ Islam ò sí lára rẹ̀ tí ìwà rẹ̀ burú kí wọ́n jẹ́ pé mùsùlùmí ni ó lóore min mimma law kana nasraniyan aw nasraniyan aw shirakiyan aw shiwaiyan jẹ́ christian abẹni tí ò lẹ́sìn lọ. وأن من ترك التسويت لحجة أن رئيس البلدية مجبر في بعض الأحيان مثلا àti pé gbogbo ẹnikẹ́ni tó bá gbé ìdìbò jù sílẹ̀ pẹ̀lú ẹ̀rí wípé àwọn olórí ìlú wọ́n jẹ wọ́n pa láti ṣe àwọn nǹkan kan fún bí àpèjúwe pé kódà tán bá délẹ̀ gan wọ́n máa jẹ wọ́n pa wọn àwọn kan láti máa sa àwọn kankan ni wọn lè rí àwọn lè dá nǹkan kan ṣe torí ẹ̀wọ̀n ò ní dìbò yóò á du àfihàn wọ́n sọ pé ẹlẹ́ṣẹ̀ ni bí ó ṣe dìbò yẹn lẹ́yìn náà zalika al-mubarrir la yanhadu àwọn nítorí pé nǹkan tó ń sọ yẹn kò tí ì kò tí kò ṣẹlẹ̀ wa fil muqabil àti pé ní òdìkejì ni pé law makkanna al-kafira fi ri'asati tá a bá fi ẹsẹ̀ kẹfìrí rinlẹ̀ níbi ìdá adarí sayakumu bil i'anati ala al-munkarat yóò máa ṣe ìrànlọ́wọ́ fún àwọn oríṣiríṣi ìbàjẹ́ allati hatiman sayakifu amamaha ilé tó jẹ́ pé ọ̀ràn yẹn ni pé mùsùlùmí yóò dúró láti tako law kana ar-ra'isu musliman tó bá yẹ pé olórí mùsùlùmí ni ẹ̀dá kan jẹ́ kí a gbọ́ nǹkan tí wọ́n sọ ń sìn so àwọn sọ wípé ká dìbò yẹn kẹfìrí ká fi kẹfìrí rinlẹ̀ yóò padà máa ṣe ìrànlọ́wọ́ fáwọn oríṣiríṣi àwọn ìbàjẹ́ kan tó jẹ́ sí pé tó bá yẹ pé mùsùlùmí láàrin yàn mùsùlùmí láàrin yàn mùsùlùmí ò ní mùsùlùmí ò tako nǹkan yẹn eléyìí wọ́n ń sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ìlú tiwọn ṣé bẹ́ẹ̀ lórí nàìjíríà nítorí ẹ̀ kẹ́ríkẹ́ tó lè lo fatuwa kan ẹ wo irú bí àwo ni wọ́n ń ṣe fatuwa yẹn fún irú àwùjọ wo ni wọ́n ń ṣe fatuwa yẹn fún ẹ nílò fatuwa àwọn ará Jazairi tí Islam ti rẹ́sẹ̀ walẹ̀ abẹ́fi Algeria wé nàìjíríà níbi Islam àfẹnijó bá dá nǹkan kan mà ni ó fi Algeria wé nàìjíríà níbi Islam so irú nǹkan yìí ó lè ṣẹlẹ̀ lọ́jìríà lọ́jìríà pé tí olórí mùsùlùmí bá dé ipò agbára ó lè tako àwọn mùnkàrọ́ọ̀tì kọ̀ọ̀kan ó lè láwọn ọ̀fọ́ tí ìlú ní nàìjíríà kó sì sọ̀sídì tí yẹn lè ṣe bẹ́ẹ̀ nàìjíríà yìí kọ́ mọ́ di wàhálà kọ́ mọ́ dogun káwọn kírísítẹ́nì mọ́ yarí mọ́yàn lọ́wọ́ àtàwọn oníbàjẹ́ ó lè sọ pé àwọn òfẹ́ zì ní nàìjíríà tó bá jẹ́ nàìjíríà tí yẹn lè ṣe bẹ́ẹ̀ nàìjíríà ó lè láwọn ọ̀fẹ́ tẹ́tẹ́ ń bẹ̀ tí yẹn lè ṣe bẹ́ẹ̀ nàìjíríà so ìlànà wọn sọ pé tó bá yẹ kó lórí kẹfìrí lọ́wọ́ à ń bẹ́ẹ̀ tó bá débẹ̀ táwọn bá fi kẹsẹ̀ rí rinlẹ̀ tó bá fi débẹ̀ yóò máa ṣèrànlọ́wọ́ fáwọn àbàjẹ́ kan tó yẹ pé tí mùsùlùmí bá débẹ̀ kò ní ṣèrànlọ́wọ́ fún láyé wọn tako ni ẹ dákun ní nàìjíríà ṣe orí bẹ́ẹ̀ ẹ má jà tanra wa. ìgbà tó lórí kẹfìrí wà ń bẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí Jonathan wà ń bẹ só yàtọ̀ sígbà tí bàbá Buhari wà ń bẹ níbi àwọn munkarot ṣé ọtí ni wọ́n mu nígbà náà mú mọ́ nísìn ni bàbá Buhari ti tako ni àbí tẹ́tẹ́ ni wọ́n ń ta ni bàbá Buhari ń kọ́ mọ́ ta mọ́ nísìn ni àbí orin ni wọ́n ń gbọ́ ni bàbá Buhari ní ká má gbọ́ mọ́ nísìn ni àbí zina ni wọ́n ń ṣe ń gbà ọ̀nà bàbá rí takò nísìn ni àbí wọ́n lè takò ní àbí fọ́tò ni wọ́n yà ń gbà ọ̀nà bàbá rí takò nísìn ni àbí kí ni ìyàtọ̀ tí ń bẹ láàrin níbi munkarot ẹ gbàgbé pé and fight corruption and fight corruption níbi munkarot tó jẹ́ tẹ̀sìn gẹ́gẹ́ tó ti tẹ̀sìn gẹ́gẹ́ so èwo ni bàbá Buhari fight ti sẹ́rí títí munkarot ti ká fight corruption democracy gan faramọ́ corruption kìí ṣe pé ẹ wọ́n jẹ́ mùsùlùmí ọ̀jẹ́ mùsùlùmí kò fara mọ́ corruption ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ìlú òyìnbó náà rí wọn èyí kówó jẹ ń bẹ̀ kódà bí wọn bá kówó jẹ lọ́pọ̀lọpọ̀ láwọn olùbò wọn pààyàn ni láwọn olórí wọn ní China bí wọn bá kówó jẹ wọn pa ni wọn kò lórí wọn tó bá kówó jẹ ni tó bá ti lè establish fún kówó jẹ nítòótọ́ wọn pa ni tí ó ti yé tí ẹ gbàgbé yẹn àní níbi ọ̀rọ̀ ẹ̀sìn èwo ni ni olórí kèfèrí ṣe tí mùsùlùmí ò ṣe àbí ni mùsùlùmí takò yín kankan náà ni ẹ kàn tara yín nǹkan náà ni Nàìjíríà là ń sọ yìí ẹ̀bọ́n ọmọ nàìjíríà ní gbogbo wa tó ti bá ń sìn ọ yàtọ̀ síbi táwọn eléyìí ń béèrè ẹ sáà tiẹ̀ máa ẹ̀yà tó wọn ya máa tẹ̀síwájú lọ sheikh wa sọ pé almuhim akhi wọ́n ní eléyìí tó pàtàkì ní pé ìrẹ́ ọmọ ìyá mi hadha su'al wọ́n ní ìbéèrè tó béèrè yìí òdodo ni wípé ó wà ahwan min as-su'al as ó tún rọrùn ju ìbéèrè tó ti ṣáájú lọ lakin ṣùgbọ́n kullu min al-intikhabat gbogbo ìdìbò pátápátá gbogbo ọ̀nà tó bá kó gbà wá yaduru hawla qa'idatin pé gbogbo ìdìbò yányán ó ń rọ kiri ká ó ń rọ kiri ká ìpìlẹ̀ kan ni ìpìlẹ̀ òfin kan ni ghairi islamiyatin tí kìí ṣe ìpìlẹ̀ òfin islam bal hiya qaidatun yahudiyatun suhuyuniyya kódà kọ́ídà yìí kọ́ídà àwọn yahudi tó burú jù lórí burú jù nínú àwọn yahudi ni àwọn zionist àwọn yahudi àwọn zionist ló ní kọ́ídà yẹn kí ni kọ́ídà náà tí ìdìbò tó ń rọ kiri ká al-ghayatu wasila òun ni wípé ibi tá à ń lọ òun ni ó sọ ọ̀nà tá a fẹ́ gbà débẹ̀ dẹ̀tọ́ tó bá yẹ kí ibi tá à ń lọ dáa ọ̀nà tá a wá gbà débẹ̀ ọ̀nà tọ́lọ́ ọ̀bọ̀ fẹ́ ni e ibi tá à ń lọ tó ti dáhùn yóò sọ ọ̀nà tá a fẹ́ gbà débẹ̀ dẹ̀tọ́ ni sí ibà yín sìn kọ́ídà yẹn àwọn zionist náà yahudi tó burú jùlọ ní wọn ni kọ́ídà yẹn ìní ètò ìdìbò lódúlórí pé ẹ fẹ́ lọ tún lù sí àbí sẹ́ńkébítọ́ dalẹ̀ ńlọ yẹn ṣùgbọ́n ọ̀nà tẹ́wàá gbà lọ́nà dìgbò ọ̀nà dìgbò ṣẹ̀rí àti takò kọ̀ dàbí ṣé bí àlọ́yà ti tùbá rírù wà sílà ṣé ibi tẹ́ ń lọ da ẹfẹ́ lọ tún lù sí ní ẹgbàá náà tí ọ̀dà débẹ̀ ibi tẹ́ ń lọ yẹn ti sọ̀nà tẹ́fẹ́ gbàdẹ ẹ̀tọ́ sẹ̀kẹ́ irú àwọn kọ̀wá ìlú tí àwọn ìhwan mùsùlùmí náà lò náà táwọn náà lò náà nìyẹn tán gbà lọ́dọ̀ àwọn zionist àwọn yahudi òun náà làwọn olùbánisọ̀rọ̀ yìí náà làwọn náà fi style ṣe ń pèpè sí. so sheikh sọ pé bali ok sheikh sọ pé أنا أفصل بين أن يرشح المسلم نفسه في مجلس من مجالس البلديات ولا àwọn máa ń ṣèyàtọ̀ láàrin kí mùsùlùmí yanra rẹ̀ sí ìjókòó kan nù jókòó àwọn adarí ìlú وبين أن يختار هو من يظن أن شره في ذلك المجلس أقل من غيره àti kí mùsùlùmí lọ dìbò yẹn ni tó jẹ́ sí wípé ó rò wípé aburú rẹ̀ ó kéré ní ààyè yẹn sí aburú ẹlòmíì yẹn ni pé ìyàtọ̀ ń bẹ láàrin kí mùsùlùmí nominate ara ẹ̀ gbóhùn fẹ́ lọ sáàyè yẹn àti kọ́ dìbò yẹn nìkan so ṣe báyìí sì so pé ìyàtọ̀ ń bẹ láàrin méjèèjì so àwọn sì máa ń sí ìyàtọ̀ láàrin méjèèjì wàyájú tẹfẹlẹk hátà fìlì ìtìkọba ti kúbọrọ wọn ni kódà ó jọràn yẹn ká sí ìyàtọ̀ kódà níbi àwọn ìdìbò ńláńlá àlè ìtìkọba ti kúbọrọ tó sọ yẹn títí ìdìbò tó kó gbòòlù papọ̀ wàhánà katabtu fi hàdà wọ́n ní àwọn dẹ̀ kọ lẹ́tà kan lórí ọ̀rọ̀ yìí ila jama'atil inqadh sí jama inqadh fil jazair táwa ní algeria waqad arsalu ilayya su'alan anil intikhabat nígbà pé wọ́n fi ìbéèrè kan ránṣẹ́ sáwọn nípa ìdìbò fa bayyantu lahum bi shay'in min at-tafsil wọ́n láwọn wá sàlàyé fún wọn ní àlàyé fọ́síwẹ́wẹ́ díẹ̀ nínú fọ́síwẹ́wẹ́ ma dhakartuhu anifan ní tí mo ti sọ síwájú tẹ́lẹ̀tẹ́lẹ̀ yẹn min anna hadhihi al-intikhabat wal barlamanat àti àwọn pálíámẹ́ǹtì yìí kìí ṣe ti islam rárá kò bá islam mu rárá wa anani la ansahu musliman an yurashiha nafsahu àti pé àwọn ò lè advice mùsùlùmí kankan kó lọ fara rẹ̀ kalẹ̀ liyakuna na'iban min hadha al-barlaman láti jẹ́ aṣojú níbi ilé pálíámẹ́ǹtì liyanahu la yastati'u an ya'mala shay'an abadan lil-islam torí pé kò lè rí kan ṣe fún islam rárá ṣéèkì nítorí pé bọ́ bá yẹra rẹ̀ tó lóun fẹ́ lọ tún ìsìlámù sí àbóhun fẹ́ lọ sí wọn ṣéèkì ní kò lè rí nǹkan kan sí fún ìsìlámù ní kàntàn rẹ̀ ni ẹjẹ́ kára ní wákàfà kára ní ìdúró díẹ̀ ní báyìí wàláyé òdodo ọ̀rọ̀ ní ṣéèkì sọ gbogbo yín náà lẹ́sìn mọ̀ pé irọ́ ni ní tó ń kálukú ọ̀jẹ̀ ló ń kálukú ń wá lọ èèyàn kan mínísítà kan ni ó wà ń bẹ̀ lónìí tẹ́yìn náà mọ̀ dáadáa tí àpẹẹrẹ súnà alára tí ìsàlùsúnà nínú gbọ̀nsókòtò ṣùgbọ́n ìsàlùsúnà ìwá gidi ni ṣe nígbà tó wà ń bẹ nígbà tó débẹ̀ ṣe bí nígbà tó ń fẹ́ yàn ní mínísà ṣe bí ó forí balẹ̀ ṣe bọ́ tẹ̀ ṣe bọ́ tẹ̀ fún sọ́ọ̀lá jan fún miss kí ni títẹ̀ fún sọ́ọ̀lá jan mo ti béèrè lọ́wọ́ olùbánisọ̀rọ̀ yìí nínú kẹsẹ̀ ti ta ṣe lákọ̀ọ́kọ́ pé ẹ dákun ẹ bá wa sọ dájọ́ títẹ̀ fún sọ́ọ̀lá jan kí yẹn tẹ̀ fún miss ọ̀pá àṣẹ kan bẹ nílé ìgbìmọ̀ asòfin àgbà ọ̀pá àṣẹ yẹn ò sá ni tí wọn ò bá rí wọn lágbára kankan wọn à lè ṣòfin kankan láì téèyàn bá jí ọ̀pá àṣẹ yẹn gbé ilé ìgbìmọ̀ asòfin wọn à lè jókòó rárá àfi tán wà wọn wà máa wá gbẹlú gbogbo nǹkan ẹ dákun kí ló fi yàtọ̀ sọ́pọ̀ ọ̀ràn míyàn kí ló fi yàtọ̀ sọ́pọ̀ àwọn ọ̀pá burúkú táwọn ọlọ́ba lọ́ba náà máa ń lò so kí ló fi yàtọ̀ ọ̀pá yìí ẹ ẹ ṣe rántí yóò ní tí wọ́n jí ọ̀pá yẹn lọ ṣé ẹ mọ wàhálà tí wọ́n ṣe tán padà lọ́ba lábẹ́ bíríìjì kan mm. wọ́n lè rí tòkó kankan jù kó ni òòsà lọ́pá yẹn òòsà ni tó ṣe báyìí sóhun gẹ́gẹ́ náà pè lágbára tẹ́ bá fẹ́ tẹ́ bá fẹ́ yàn yín nílé ìgbìmọ̀ asòfin ẹ forí balẹ̀ fún ẹ tẹ̀ fún sọ̀rọ̀ ẹ so ẹ dákun kí ló rí ṣe fún Islam tí kì bá ti pọ́ lọ́ba Islam ara ìjẹ́ igi lásán lásán tí wọ́n fi coat of arms sí lórí so ẹ wá wo ti nàìjíríà nìyẹn ẹ wá wo àwọn ìlú islam lágbàáyé káàkiri èèyàn wo ló débẹ̀ lábẹ́ democracy torí kẹ̀kẹ́ sí fún islam rí ṣé bí Mursi ṣe bí èèyàn yìí ni ebe èèyàn ni Mursi nígbà tí Mursi débẹ̀ sórí kẹ̀kẹ́ sí fún islam ìgbà tán tó máa interview rẹ̀ kò sọ pé òun nílò islam kò sọ pé òun ò ní takò àwọn tí ń mutí òun ò ní takò àwọn tí ń ṣe ìsìn náà òun ń ṣe kí ní kankan ti bá yìí sìn kò mọ́ sọ pé islam gẹ́gẹ́ ní democracy múrísì ọmọ sọkúsọ mẹ́ tó ń ti bẹ́ẹ̀ náà ọlọ́dún méjì sáré ọlọ́dún méjì sáré gbà tán fi gbàdánù nígbà sáré kọ́ fẹ́ máa gbá àwọn àjẹ́ndà kan wọlé tó tako Agenda democracy wọ́n gbàdánù ẹ sọ fún mi ta ló débẹ̀ nítorí sẹ́sìn fún Islam gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí kàlẹ́ bá ní sọ ẹ má jà tan ara wa jẹ mo fi ní kára dúró díẹ̀ bíi kárònú díẹ̀ ọ̀nà tẹ́ ń gbà yẹn àwọn aṣíwájú ló ti gbà wọn wọn sọ síìdì láyé torí pé kì í sọ̀nà nẹ́bì kì í sọ̀nà tá nẹ́bì gbà nìyẹn kì í sọ̀nà táwọn sọ̀hábà gbà nìyẹn kẹsàn-án tí Muhammad ibn Abdul Wahhab gbà nìyẹn tó fi padà rí Saudi àti gbogbo àwọn ìlú tọ́lọ̀ ní kí ìlàpadà dé láyé lónìí tó fi padà rí lò kẹsàn-án tó gbà nìyẹn ó sì gbà dáwọ́là ẹ̀yin tẹ́yìn tí ẹnìkan péré ẹ̀yin tẹ́yìn tí ń gbà nìyẹn láti gbà yìí láti gbà tí Hasan al-Banna tẹ́ẹ̀ tí ń kílámọ̀ fún tẹ́ẹ̀ tí ń ṣe gbẹ láti bí ọgọ́rùn ọdún lónìí tó súnmọ́ ọgọ́rùn ọdún díẹ̀ tán lónìí kí lẹ rí ṣe tẹ́ẹ̀ sọ pé wọn lè rí nǹkan kan ṣe fún Islam rárá wọn lè rí nǹkan kan so yíba yín sìn so fún Islam wọn ni bal sayujarrifuhu àtẹ̀yàwó sayujarrifuhu àtẹ̀yàwó wọn ni ìjì ayé ni wọ́n padà gbé lọ agbára ìjì ayé ni wọ́n padà gbé lọ kàmá yàkọ̀ fi kulli al-hukumati al-qa'imati al-yawm fil bilad al-arabiyya gẹ́gẹ́ bí ṣe ń ṣẹlẹ̀ ní gbogbo àwọn ìjọba ilẹ̀ lárúbá lónìí kí ni wọ́n rí ṣe tọmọpọlọ dání ẹ dákun ẹ sọ Saudi nìkan láti tó gbé dáúlà dúró gbogbo àwọn yòókù àti tọ́kì yín kí lórí ṣe kùbúrù nìyẹn oríṣiríṣi àwọn aburú ní ṣe àfi yóò bá tún gbógun ti ìlú ìlú tawhid ẹ sọ fún wa kí ni wọ́n rí ṣe gbogbo àwọn ìlú tẹ́lẹ̀ rígbà tẹ́lẹ̀ ṣe kíní kò sí nǹkan kan tí wọ́n rí ṣe kọ́tọ̀rù nìyẹn tí Yusuf Qaradawi ti ń ṣe mufti kí lẹ rí ṣe mẹ́ tí wọ́n sì ń lo gbogbo agbára wọn láti láti láti láti láti máa láti máa dá wàhálà lẹ̀ káàkiri àgbáyé káwọn èèyàn àwọn ọmọ ìlú ká máa jáde láwọn olórí wọn lórí ká máa ṣe protest káàkiri tán sponsor gbogbo ẹ̀ kí lẹ rí ṣe tálẹ́tàn wàláàkì máa dhalika qultu idha kana hunaka muslimun sheikh ní ṣùgbọ́n tó ń ti bu àwọn kẹta wí náà mo sọ wípé tá a bá rí àwọn mùsùlùmí wa hadha mawjudu ma'al asaf wọ́n ní adẹ̀rí ó ń ṣẹlẹ̀ tùgbọ́n ilé ìbánújẹ́ púpọ̀ fi kulli biladi islam ní gbogbo ìlú àwọn ìlú mùsùlùmí yurashihuna anfusahum tí wọ́n nominate tara wọn yadkhulu al tí ó kópa àwọn fẹ́ wọ parliament biza'mi taqlil sharri pẹ̀lú àdìsọ́kàn pé àwọn fẹ́ lọ mu aburú kéré fanahanu lana sàtẹ́rù anasudahum àtẹ̀ṣe àǹfùsìn sọ́dàn wọ́n ní àwọn oníkápá láti kọ́dí wọn bí ká má yàrá wọn o a níkápá láti kọ́dí wọn ká ní ká má ṣe bẹ́ẹ̀ li'annana la namliku illa an-nusha tọ́ra wo níkápá kankan ju ká sì wá sí fáwọn èèyàn lọ. wàlbáyán ká ṣàlàyé wàlbálàg ká mú ọ̀rọ̀ lọ́wọ́ bá dé tí gbọ́ wọn ní táwa níkápá nìyẹn a lágbára pé ọyá ẹ̀ gbọ́dọ̀ lọ àní ní pé yóò padà lọ fara ìkalẹ̀ náà ní táàsì lágbára bẹ́ẹ̀ ju ká ṣe wáàsí fún lọ lílin tí kọ́ bá ti kúbúrọ̀ àwì sọ́bùrọ̀ aláhàdì tàbírik bóyá fún ìdìgbò gbogbogbò ni àbí ti kéékèèké gẹ́gẹ́ bí o ṣe ń sọ yìí aláhàdì tàbírik bó ṣe ń sọ yìí pé àwọn èyí wa lọ mọ àwọn terminologies tẹ́ ń lò yọ̀rọ̀ṣiṣu muslimu nafsahu muslim yóò yẹra rẹ̀ bẹ́ẹ̀ náà àwùnáhù dhalik àbí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ń kálukú náà ni ó gbà pò tí fàyídà má amkánana min anna sudan muslima min an yurashiha nafsahu tó bá yẹ kí kọ̀wá rọrùn fún wa ká kọ́ dí mùsùlùmí kọ́ mọ́ yọrọ yẹn ra rẹ̀ sawa'an bil intikhabati al-kabir sawa'an bil intikhabati al-kabir bóyá kò bá jẹ́ níbi ìdìbò títí títí ńláńlá ni sawa'an fil intikhab bil intikhab al-kabir ẹ̀dá kun tura lọ́wọ́ sawa'an bil intikhab ìdìbò títí tẹ́lẹ̀ tó tóbi ni awi sàn àbí kékeré ni fanáhùn nàkítàrù tá a bá ti lágbára àti kọ́ di tá a gbà á mọ̀ràn tí ò gbọ́ à á select ẹni à á yàn ni. ìmáàdà sheikh ní kí ló dé lè anna unaka qaida islamiyya nítorí pé ìpìlẹ̀ òfin islam kan bẹ ala asasiha nahnu naqulu ma qulna lórí ìpìlẹ̀ òfin yìí la fi ń sọ tá à ń sọ yìí orí ìpìlẹ̀ òfin ṣẹ̀ríà kan bẹ tí à ń fi ń sọ̀rọ̀ tá à ń sọ yìí pé ìdáwápa mùsùlùmí náà ṣàrọ̀ yìí tí mùsùlùmí bá wà láàrin aburú méjì ìkítàrọ̀ àkọláhùmá eléyìí tó bá kéré jù lọ́nu aburú méjèèjì ni ó mú ọ wà náà aburú méjì kò lè sá fún kankan àbí kókó sí kanu méjèèjì náà aburú yẹn yóò mú kékeré la shakka anna wujuda ra'isin baladiyatin kò síyè méjì níbi pé ká olórí ìlú mùsùlùmí tó jẹ́ mùsùlùmí huwa bila shak pé eléyìí láì níyè méjì aqallu sharran ó kéré láburú wàlá àkúlù khair ṣéèkì ní àwọn olùsọ pé orí wà ń bẹ o torí kò sórí kankan bẹ àti kí olórí mùsùlùmí jẹ́ kèfèrí àti kó jẹ́ mùsùlùmí olórí ìlú jẹ́ mùsùlùmí àbí kó jẹ́ kèfèrí méjèèjì laburú aburú kàkà kéré sá burú kan ni wàlá àkúlù khair àwọn onísọ pé orí wà ń bẹ min wujud wàlá àkúlù khairu min wujudi ra'isin baladiyatin kafirin aw mulhidin àwọn onísọ pé olórí ju olórí kèfèrí àwọn kan pé kéré laburú sí dé lakin hadha ṣùgbọ́n ṣe fi ní olórí tá a sọ olórí mùsùlùmí tá sọ yìí yuharriku nafsahu wa la yadri yóò máa jura rẹ̀ iná tí ò ní mà àti wí fún kọ̀gbọ́ ọ̀sá lòun fẹ́ lọ náà ni ẹjọ́ lọ́kọ́ lọ́ máa dáná sunra rẹ̀ yóò máa dáná sunra rẹ̀ kò ní mà o ṣe sọ pé ẹ̀mí iná ìmọ̀ wo fẹ́ ń ṣèkì ń sọ o tí wọ́n fẹ́ dáná sunra rẹ̀ ìwọ náà kò jẹ́ kó yẹ pé dáadáa ìwọ lọ fẹ́ lọ dáná sunra rẹ̀ nítorí يحرك نفسه وهو لا يدري لأنه لما لما يرشح نفسه nítorí pé ìgbà tó ń yanra rẹ̀ yẹn bìdá àwa náà yuridu an yuqallila shar pẹ̀lú ìpàfimọ́ra pé òun fẹ́ lọ dín aburúkú ni waqad yaf'al lóòótọ́ ó lè rí ìṣèǹtò tó tí ó di aburúkú lakin la yadri bi annahu yahtarik ṣùgbọ́n kò ní mà pé òun fúnra òun ó jóná min nahiyatin ukhra lẹ́gbẹ̀ẹ́ bomi yóò jóná fayakunu mathaluhu ka mathali al-alim àpèjúwe ọ̀dà gẹ́gẹ́ bí àpèjúwe olùmọ̀ alladhi la ya'mal bi ilmihi tí olùmọ̀ rẹ̀ bápẹ̀jú rẹ̀ ó ṣe rí ní ẹbí olùmọ̀ tí olùmọ̀ wàkọ̀kọ́lá sallallahu alaihi wasallam anabi sallallahu alaihi wasallam sọ pé mafalu laalim àpèjú olùmọ̀ alẹ́dí láyé àmàlùbíyàn ìnìyí tí ó lo ìmọ̀ rẹ̀ tí ó fi mọ̀ rẹ̀ ṣiṣẹ́ ka mathali misbah fọ́dà gẹ́gẹ́ bí àtùpà ni yuharriku nafsahu tó ń jóra rẹ̀ níná wa yudhi'u ghayrahu tó sì ń tàn mọ́lẹ̀ fáwọn ẹlòmí wọ́n tàn mọ́lẹ̀ fáwọn àmọ́ sí àtọ̀ láàrin ká dìbò yẹn yẹn àbí ká dìbò yẹn wa falan rushihu anfusana linantakhob àwọn òní àní nominate ara wa fi kán lè káwọn yẹn dìbò yẹn wa lè ànana sanahtarik torí pé àwọn àjòna àwọn òsì fẹ́ jóná. Hmm? amma man aba ṣùgbọ́n ẹni tó bá kọ̀ illa an yuharrika nafsahu an yuharrika nafsahu ju pé òun sáfẹ́ jóra àwọn náà ni àwa ń tiwa àwọn òní jóra wa ná ẹni tó bá takú pé òun sáfẹ́ dáná sọ̀rọ̀ kọ̀lílan aw kathira wọ́n fẹ́ dáná sun rẹ̀ díẹ̀ ni àbọ̀ fẹ́ dáná sun rẹ̀ púpọ̀ ìyẹn ni pé tí ó ba ìsìláàmù ẹ̀jẹ̀ pátápátá ni àbí tí ó ba jẹ́ díẹ̀ ọ̀yọ́rọ́ sí ìhùn nafsahu bi hadhihi al-intikhabat pé òun fẹ́ lọ di òun fẹ́ fara òun lẹ̀ láti síbi ìdìbò yìí tọ̀ autil abiru tọ̀hún yẹn náà bóyá kéékèèké àbí ńláńlá ni fanahanu min babi dafi sharri al-akbar bi sharri al tó ajẹ́pá wa ipò táwa wà lábala wípé afẹ́fẹ́ aburú kékeré tí ńlá ládùn dànù ní pé nakhtaru hadha muslim àyàn mùsùlùmí tó fẹ́ lè jura rẹ̀ iná tó fẹ́ lè dáná sọ́ra rẹ̀ yẹn ala dhalika al-kafir aw ala dhalika aw ala dhaka al-kafir aw ala dhaka al-mulhid lórí àyàn láti fi lé kèfèrí yẹn dànù. olùbẹ̀rẹ̀ wa bẹ̀rẹ̀ pé sheikh ó ní nǹkan tó ń gbọ́ yé níbi ọ̀rọ̀ yìí ni pé annahu bin nisbati lil barlaman pé níbàámu sí parliament aw bin nisbati lil intikhabati al-baladiyya àbí níbàámu sí ìdìbò ìlú kékèké yẹni pé ìdìbò ńláńlá àti kékèké idha tarashaha muslimun tí muslim bá yan rẹ̀ fataswitu alayhi jaizun ṣé ká lọ dìbò fún sótọ́ sheikh sọ pé min babil ihtiyat wọ́n ní lábala wípé káfíntì aburú dànù hmm? eléyìí lè tọ́ asáìlú wa bèrè pé àkọlù sharrain satan sọ ni pé ká má burú tó kéré jùlọ lẹ́ ń sọ àbí sheikh ní min babi dá fi sharril akbar bi sharril asghar sheikh ní bẹ́ẹ̀ ni ní abala wípé ká fi aburú kékeré ká fi aburú kékeré ká fi ti aburú ńláńlá dànù tó yé eléyìí báyìí mo ti sọ bí tí ẹ ti rí nínú silsilatul huda ọ̀nà so olùgbọ́ mi tí wọ́n náà bá wo ọ̀rọ̀ sheikh Albani sìn ẹ rí pé sheikh àwọn tí wọ́n ń yanra wọn tó ti báyìí sìn so pé kí wọ́n lọ bọ́ sínú parliament ẹ̀ tán yanra wọn pàwọn fẹ́ lọ díje àwọn fẹ́ lọ dìbò so ṣùgbọ́n Sheikh Albani nígbà yìí pé téèyàn bá takú póun sáfẹ́ bọ́ síbẹ̀ náà ní táyì ṣe wà sí fún tí ò gbọ́ tí a bá wí tí ò gbọ́ tá a ṣe wà á níkápá àti ní kọ́mọ̀ lọ́jú ká ṣe wà sí fún lọ ọ́dà ló ń fẹ́ lọ jírí dáná sóra wọn ni àjẹ́ pé àlèyàn ń gbà yẹn tí ò táfi ti kẹfìrí yẹn dànù lábẹ́ kílẹ̀ ń pè àkọ́fù dọ̀rọ̀rìn lábẹ́ ẹlẹ́tọ́ kéré jù nánà burú pẹ̀lú ilé báyìí mo ti ka ọ̀rọ̀ Sheikh Al-Albani tán nínú àwọn ọ̀rọ̀ yẹn mo rò pé wọn náà tí ọba jẹ́ sí pé òun wá òdodo tí o sì tẹ̀lé fẹ́nu wọn náà ti rí mi báyìí pé ó dẹ̀ ti gbọ́ ọ̀rọ̀ Sheikh Al-Albani wípé e, mùsùlùmí tó bá fẹ́ ọ̀là fúnra ẹ̀ láyé àtàkìyàmà tí ó fẹ́ rí ibú tí ó fẹ́ dáná sun rẹ̀ gbọ́dọ̀ débẹ̀ èsì bá yín sí so àwọn tá a bá wá wí fún tí ó bá wá gbọ́ tí wọ́n láwọn sáfẹ́ torí so yé báyìí tán láwọn fẹ́ bá yé ara wọn ah Sheikh ní káyàn wọn kò sí nǹkan so mo rò pé yẹn ni wọ́n mú pé yẹn ṣéèkì sáti ní ká yàn wọ́n pé ká sàlọ̀ yàn wọ́n tó wọ́n fẹ́ ti àwọn ọmọ ìyá rẹ̀ síbi tí wọ́n ti lọ dáná sanra wọn tó wọ́n yẹ kí wọ́n àwọn ọmọ ìyá rẹ̀ gan tí ń gbọ́rọ̀ rẹ̀ gan náà lè mọ̀ yí pé ọ̀fẹ́ kiri burúkú bá wọn ni so ti yé báyìí sìn tó fẹ́ lọ dáná sun àwọn nítorí kí wọ́n jàǹfààní tí wọ́n fẹ́ jẹ so yé so tó bá jẹ́ kí bẹ́ẹ̀ náà ni a wà tún sọ fún yín wípé Sheikh Al-Albani padà kúrò lórí mọ́kìfò yìí ibi táwa ń lọ gan nù pé Sheikh Al-Albani padà kúrò lórí mọ́kìfò yìí a wà mú ibi tí Sheikh Albani padà kúrò lórí mọ́kè fún wa níjòkó tí ń bọ̀ mo rò pé pẹ̀lú ìbáyìí tí mo ti ka ọ̀rọ̀ Sheikh Albani tán báyà bí ó wá kú kí n mú wá ibi tí Sheikh Albani padà kúrò lórí mọ́kè fún àti yapa tí ń bẹ láàrin àwọn ọmọ kíwù wọn lórí pé ṣé wọ́n kú àbí wọn kúrò ó ti yé báyìí sìn àrínà ọmọ kíwù wọn tó ní wọn kúrò bíi Sheikh Mashhur Hassan Al Salman màá dẹ́ sàlàyé ẹni ìgan fún yín kẹlẹ́ bá ń pẹ́ ní ìgan yín sẹ́ni tó gbádùn báwọn ó ti yé báyìí sìn àti ọmọ kíwù wọn tó ní wọn kúrò bíi Sheikh Sheikh Salim Hilali so àwọn méjèèjì ní wàá gbéjú kúrò lé nípa kọ́kọ́ sàlàyé fún pé ara ẹni yìí ọ̀yá ná mashuru hasan alu salman ya sheikh mashuru hasan alu salman pé wọn àgbádùn náà tó ní wàá tún gbé wọn àgbádùn tì ní wàá àwà gbé yẹn pé àwọn méjèèjì ọmọ kíwú sheikh alibani náà ni wọn wọn jẹ olùgbà sheikh alibani ni ok ẹni tó sọ pé wọn kúrò kílẹ̀ rí tó mú wa ẹni tó ní wọn kúrò kílẹ̀ rí tó mú wa àtàlùmọ̀ ẹ̀rí àbí àkànmọ́ tó bá ti bá fẹ́ nu wa mú àbí àní mo bẹ́ẹ̀ a wò talẹ̀ nítorí nǹkan kọ̀ dámọ̀ náà méjì bá ṣe ń lò pẹ̀lú ọ̀rọ̀ nìyẹn báwọn ẹlẹ́kọ̀ọ́ ṣe máa ń lò pẹ̀lú ọ̀rọ̀ nìkan pé ẹ̀wọ̀n bá kí ó ṣe kalibani kan náà sọ fún wọn kúrò so òun àgbà ọmọ kéwù wọn sí ni ah, eléyìí wà lọmọ kéwù òun lọmọ kékeré ọmọ kéwù wọn ṣe àgbà ọmọ kéwù ọmọ kékeré là fi ń mọ̀ kò tí ì bá yín sìn kí lè rí tọkọ dámọ̀ tẹ́lẹ̀ bá rí nǹkan kan tí ó tòun ò rí ńkọ́ bó ṣe rí nìyẹn so inshallah kareem ibi náà ni a dùn sí lónìí pẹ̀lú gbọ́dọ̀ Allah subhanahu wa ta'ala a tún máa tẹ̀síwájú ní ìjòkó wa tí ń bọ̀ lórí na Sheikh Al-Albani ọ̀rọ̀ wọn láti yànnà rẹ̀ parí ta ba parí tí wọn a bo sọ̀rọ̀ Sheikh sọlẹ̀ fèmí àyànjú ẹ̀ inshallah al-karim táwọn láti ní tààrọ̀ jù ẹ̀ tàti padà a bo sọ̀rọ̀ Sheikh Ibn Baz àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ قلت ما سمعت واستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك السلام عليكم ورحمه الله وبركاته